àmì báyìí ẹ̀rọ wà ní. èmi ló wá ń bínú lọ. mo ní kílẹ̀. èmi mo bẹ̀ sọ pé ẹ̀ bínú lọ. mo ní báwo ṣe máa ní kí n máa wò sí sùn. ẹ̀yin náà wo ẹ wo bí mo ṣe ń dára gbà tí mo nínú gbọ̀mọ́lé mo ní admission five times máa ní admission lélẹ̀ ẹ jẹ́ kí n lọ kọ́kọ́ náà ẹ wá wọlé yìí sìn mọ́ mi mi máa lọ sílẹ̀ yìí mo máa lọ ṣe admission lélẹ̀ mo dẹ̀ máa lọ school o. Ah. tó jí kúrò sì ti déwájú mi wàá gbẹnu ẹ lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ ìyá tó jí kí ló dé ṣé èmi tí mo ní kó má lọ sí school ṣé mi mọ nǹkan tí mò ń ṣe ni. kí ló dé tó ní ó má lọ sí school. wọ́n ẹ̀ rí bó ṣe ń para wọn kiri ní school yìí yunifásitì wa ń bì kò tẹ́ mi lọ́rùn ẹ mo dẹ̀ ní pé kó bá yín sọ̀rọ̀ tó bá jẹ́ pé máa da lókòwò ni o mo ṣe pé ẹ máa ní pé kó lọ sí ìlú òyìnbó ni o àtẹ̀sígbọ́n yẹn. ọ̀ bọ́bá bàbá ti wí ni wọ́n lógún wọn bí ọmọ jẹ́ kó kàwé kó níláárí òun pé kọ́mọ tí ọmọ kàwé ọmọ ọlọ́mọ Táíwò tí ń gbọ́dọ̀ wa ó ṣe fọ́ sí kọ́mọ kàwé. ẹ ṣùgbọ́n òun òun ó pọ̀ lọ́wọ́ ìyá tiẹ̀ èbí ìyá ìbí tó márùn. ẹyọ kan ṣoṣo tẹ̀mí ní ilé yìí. ẹ̀kọ́ ara àrùn kí a máa pa àwọn lọ́kọ̀ọ̀kan tó ti bẹ lọ́kàn ẹnu. àdúrà làágbà kan ọmọ wa mọ́ sí rìn kí ọmọ kẹgbẹ́kẹgbẹ́ kójú burúkú ọmọ wò wọ́n jẹ́ kí Túnjí o. gbogbo àwọn ẹgbẹ́ mi ti bẹ lókè òkun wọn wá

kílẹ̀nsẹ̀ kọ́lẹ́tì ọkọ lọ lọ́wọ́ pòsì lọ ọ̀yọ́ ló gbìyànjú irọ́ o ọ̀yọ́ yìí o ọ̀yọ́ irọ́ o amadu ọ̀yọ́ rí nìyẹn ó ga o amen ẹ jẹ́ ká tẹ̀kẹ̀ yìí sí o. a ìdá bá yí ọmọ jẹ́ mẹ́ pàjọ mọ́ ẹ gẹ́gẹ́ bí yẹn mo ti sọ mi fẹ́ wàhálà mú mi rárá so jára ma ló jẹ́ tu jẹ́ tu so so mi à dey go out quickly kí ló ṣẹlẹ̀ ṣé mo drop you. I no drop you now. Ẹ <laughs> ọmọ fọ́rọ̀ ọmọdé ọlọ́mọdé ẹ̀mí láìpẹ́. Ah! Ọmọ ìgbà tí ilé ìjọra ìbáyé mi jẹ wọn á ní extra yìí báyìí kejì wù mí àwọn ẹlẹ́wà kò pé kí àyè ọkàn mi ìfẹ́ ah! máa ń gbé sáyà kúrò ó ti ti jẹ́ kí ní carry over ní jésù ọlọ́màánú náà ti sú mi o lórí kó lóun máa fẹ́ mi ṣé tipẹ́ mi ò máa ń fẹ̀yàn ni ó ti sú mi jàre. ọ̀nà ìṣẹ́jú mélòó ló máa fi gbà ìṣẹ́jú mélòó kí náà ṣe ń bẹ̀ àyìn kí n sórí extra years onísìn ló lọ sùn kó tó lọ kí ló ṣe ẹ ọgọ ògùn àti gbàdáwà ti wà ń bì náà at fifteen influence dadi ọ̀nà ṣáà wọ́gọ́ gbogbo ayé na i'm getting to twenty three twenty four nsìn ọdún mẹ́sàn-án ọdún mẹ́sàn-án ọgbà gbójú jọ gbójú ọmọ gbójú iṣẹ́ wọ̀gọ́ dúró wà ṣó fi pé ìwé sí ìgbà ká ṣe oríwèé rọ mi rí ni gbogbo wa lórí náà ayé yẹn pọ̀ ayé yẹn pọ̀ gan. kí ló máa ń ṣe ẹ̀dá yìí. mo tún jí àti Táíwò pápá eléyìí ẹ Ọ̀yọ́ ni wọn pòsì gbogbo wọn lọ sí ó yẹ ká díjọ lọ ni. mo tún jí ká lọ wà má tún dúró kẹsẹ kájọ lọ sáàmù yóò láì pọ̀yọ̀ náà ni ó pọ̀ sí àwọn èèyàn ọ̀rọ̀ mà lóye ti sí mi o. ṣé gbogbo ilé ìtúsọ èèyàn nígbà tó ń kọ́ ẹ̀jẹ̀ ṣe yẹn kan drop báyìí tó jẹ́ ká wọ̀ gbòòrò lọ́jà rí wá ayé sí wánà wánà ṣé mi guess like two cup of garri lọ́dọ̀ mẹ́rin dé lásán tó mọ́ mi máa fún ẹ̀jẹ̀ nípa kan sí wọ́n ló mọ̀ ló ń ṣe agbọ̀nra nù púpọ̀ síta bíjọ. ẹwà tá a bá lọ ó tó ti lọ wò wọ́n bẹ̀ yẹn yí wọn síbi náà fẹ́ wà láti bí. àyíká yìí kásá mọ̀ ṣiṣẹ́ òun ní tìmí ká. lófo dádì yẹn bẹ́ẹ̀ máa kú mẹ́mú sí ọ̀lẹ́ òlé gbó kó mọ̀ fẹ́ o ìbádì yẹn bẹ́ẹ̀ máa kú mẹ́mú sí ìbádì yẹn bẹ́ẹ̀ máa kú mẹ́mú sí ìbádì yẹn fẹ́ máa tún bẹ̀ mú sí. Máa mi. Ọ̀lẹ́ ò lè gbọ́. Máa mi. Bẹ́ẹ̀ ni mò ń pè. Ìyá yìí yẹn fẹ́ tún sí bẹ́ẹ̀ sí yóò dà fún ọ nbọ ṣe parí láì bá mi ẹ wá ń bì bá mi ẹ wá ń bì náà ẹ kọ́kọ́ wá ń bì náà ó jẹ báyìí sòtò fi òdodo ọ̀rẹ́ jẹ kọ́kọ́ wá ń bì náà èlódé bá mi ìfẹ́ràn tẹ̀ ń ṣe àti ìdìde lórí ẹni. ẹ̀yin alàgbẹjọ ẹ mọ bẹ̀rù kẹkẹ o ẹ kò lè mọ parí sẹ́yìn lónìí o. bá ẹni sùn ẹ jẹ́ kí n bá yín sọ òdodo ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá sọ́mọ ẹ jẹ́ kí n bá yín sọ àti ìdíje lórí ẹni lẹ́ti jíwó kò kì í sì ṣe fóònù ilẹ̀ tí máa ń ṣe ojoojúmọ́ gbogbo ìgbà ilẹ̀ máa ń hùwà báyìí sáàmì kí lórí tẹ̀ sí tẹ́ báyìí kí lórí ẹ̀ sí tẹ́ báyìí inú mi ò dùn inú ìyá mi ò dùn. ó mọ̀ sí wo òye kò rí báwọn tó iṣẹ́ yẹn gbọ́dọ̀ parí ẹ̀ lónìí o sì gbọ́dọ̀ kí náà máa ń kọ bó ti bàjẹ́ bí n bá ti iṣẹ́ náà máa pín ti yẹn sí i bí bá fẹ́ fẹ́ máa tún jiyàn sí i ọ̀lẹ ò lè gbé Ògbómọ̀ṣọ́ o ìbá ti fẹ́ fẹ́ máa tún mẹ́mu. ṣé wàá gbọ́ bá mi tẹ bá wá ṣiṣẹ́ tẹ lẹ́ẹ̀mẹ́mu tẹ wá ṣiṣẹ́ píṣẹ́ ikú kíkú lẹ́ẹ̀kú. ìran bàbá mi ṣiṣẹ́ kò èmi náà ní kú àbọ̀bọ̀ torí àárọ̀ lọ́jọ́ ẹmu ó fi mú là. bá mi ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ tíyà mi sọ fún mi ní pé tí mo bá rí yín ìmọ̀ wọ ní bọ̀ wálé ẹ̀já lọ rí bá mi. yéèyé kékeré jẹ́ yẹn jẹ́ni jẹun. bàbá mi mọ̀ ń sọ fún yín o. ìwọ náà ọ máa rí. wọ́n tó dé yìí dé yìí. ọ̀ ṣẹlẹ̀ dáadé lé o ẹgbẹ́ rẹ̀ náà bàbá náà ń bọ̀ ní ìsìn. bá mi yí ìpọ̀. múra sí o báàmì yìí pọ̀ iye sọ̀rọ̀ agbára yìí ti ó ti pọ̀ jù. má wo tà kúrò rẹ o ọlọ lẹgbẹ kúrò sọ. alàgbé torí tiẹ̀ náà burú ni. wo má ló yàrá mọ́sẹ́ ọ̀lẹ́bí ìfún ìyá rẹ̀ ló jáde bó ti wù ló mọ gbẹnẹkú. o ti gbọ́ alàgbé ìwọ náà lè wá sí i àwọn ọmọ ìjọba wà ní kalẹ̀. ó tẹ̀ tó gẹ́ ọdún tí wàá kì í ju àbí lónìí ó kú sẹ́rí igi tẹ́ ń gé yìí igi tẹ́ ń gé yìí tẹ́ ń gégi tẹ́ ń fẹ́ yín yìí tẹ́ ń gégi tẹ́ ń fẹ́ yín yìí kò ṣeé gé ẹ pátì bá mi. báyìí mo ń sọ fún yín ẹ pagi ìtì o. mo ti gbọ́ ìmẹ̀ni bá mi fagídí jọ agídí wọn ti pọ̀ jù. kí ni kí ni alágbé owó owó bá mi Bami, Bami, bade mi bá Bami, Bami láàrí gbóná bá mi bá mi ní kó bá mi. Àlàbí tí ìmọ̀ sọ fún yín tí ìmọ̀ sọ fún yín ìgbà yóò máa ṣiṣẹ́ kí máa ṣiṣẹ́ bí ni. Mo ní bí bá mi bá dọ̀rùn ẹ̀ ní sùn. Ah, bá mi báyìí ti dẹ́kun wàhálà ìwádìí òní lóorun sùn. Bàdé la rí o. Àsìkò tí bàbá mi lọ yóò dá bàbá mi òkú re. Àsìkò tí bàbá mi lọ yóò dá bàbá mi òkú re bàbá mi ti dẹ́kun. Tí mo ti sọ fún yín. Bàbá mi tí mo kékékékéké tí mo sọ fún yín. Àìgbà tẹ́lí pẹ́ ẹ̀ sí dẹ́kun. Bàbá mi. Lórí lórí lórí tẹ́kun bá pọ̀ òkú èjì ju gbọ́dọ̀ náà sọ. Bàbá mi. हमारे लाड़ी है डीजे ना हमारे लाड़ी असको चलो यो डाय तो है ने डरो रे ने ने डरो रे ओ báàmì báàmì ẹ̀kúre o ẹ̀kúre rárá o gbẹ̀wọ̀ gbẹ̀wọ̀ lórí ìbúgbọ̀gbọ̀. Good morning, students. Good morning, Are you fine? Yes, sir. Ẹ̀rí pé lẹ́nu ẹ̀rí pé a pọ̀ ju bá a ṣe máa ń pọ̀ lọ. Mo tún kí wa pé a kú oríire lénìí. Kí ni díẹ̀? Ẹ̀rí pé ní ọdún tó kọjá àwọn àgùnbánirọ̀ tí wọ́n fún wa ní ilé ìwé yìí bóyá ni wọ́n ju bíi márùn péré lọ ṣùgbọ́n lọ́dún yìí list àwọn tí wọ́n sọ pé wọ́n kọ́ bọ̀ wá sọ́dọ̀ wa àwọn mẹ́wàá ni mo rò pé àwọn tó wà níbi gan ti fẹ́ tó mẹ́wàá báyìí. èyí fi hàn yí pé ilé ìwé wa náà ti di akọni nínú àwọn iléèwé tí ń bẹ ní ìpínlẹ̀ yìí. Hey, come on, Come on, come on. Come on, come on. What's enough? Sorry, okay. sir. Hey, you! Boy, jáde jáde wá. What's enough? Um, ìwà tó tẹ́tù ló yẹ kọ́. Mr. Adisa, ẹ ní òtún ọmọkùnrin yẹn. Nítorí, uh, no problem, no problem. From your hand, introduce yourself to the students. Um, orúkọ Komini, ni Komolafe Kọ́mọláfẹ́ Arówólò láti Lagos State ẹ káàárọ̀ o Òkèkúnlé Akíntúndé ni orúkọ tèmi mo wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ń bì. ẹ káàárọ̀ my name is Taiwo from Lagos. My name is Joy Chukwuemeka from Benin Good morning, My name is Badmus. Mo wá ìlú Ọ̀ṣun. Uh, uh, Good morning, students. Good morning. My name is uh, uh, Patrick from Parakot. Good morning, students. Good morning. My name is Chikuma from Delta State. Good morning, students. Good, morning, sir. My name is Dan Ladi from Kaduna. Thank Uh, eh, students, ẹ you i your ní àwọn tí wọ́n kó wá sí ọ̀dọ̀ wa níbí láti tribe mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti wá a rí àwọn tó wá látọ̀dọ̀ wa níbí ará àwọn tí wọ́n wá láti ẹsẹ̀ omi lọ́hùn adàrẹ tó wá láti ilẹ̀ haúsá tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ tó bá gbọ́nú yín ẹ súnmọ́ àwọn èèyàn wọ̀nyí ẹ lè kọ́ èdè kan àbí méjì láàrin wọn tọ́lọ́ náà fẹ́ kọ́ èdè tiwa kí wọ́n tó lọ mo rà pé bí bọ́ọ̀ kan tó lọ wà la máa rí ta máa gé lára wọn àbí bẹ́ẹ̀ kọ́. yeah. um, senior girl. yes sir. wàá bá ní kí àwọn youth corps sọ pé wọ́n káàbọ̀ sáàrin wa. wo eh, àbọ̀bọ̀ speak in english. ogbe èbó ni kò bá wọn sọ ogbe èbó jẹ wọn mọ̀ ká gbé èbó sùkú wa. okay sir. you are welcome our purpose, in jesus name as you come you will go. Into your destination ní orúkọ Jésù. And again your coming here will not go in vain. Amen. Uh, uh, mọ́sọ̀ ẹ̀yìn orúkọ mi ni Fọlúkẹ́ Ọmọlọ́lá Ifáròǹbí uh-huh. I'm the head girl of this school. Finally we shall be introducing them to you in your class in your respective classes so you are free to go back to your class then during break time I don't want to see anybody crossing the line is that taken. yes sir. good morning. thank you sir. HPP one. We are HPP one. We are HPP one. We are HPP one. ọ̀wà kò ná ọmọ kẹ́ni yìí látò nígbà tó wá ṣe sùtì ah, ah, ó ṣe alẹ́ tó yìí ó ṣe sùtì látàárọ̀ dá ògùn sọ sí kó o bẹ́ẹ̀ sá kó àwọn ìsàn kọ́ ẹ̀yìn tí àjọ jọ̀nà lásìkò dàrẹ́. mi àríkẹ́ káàbọ̀ bóòlù iléèwé rẹ tí ò sí wàhálà tí gbogbo ti ń kọ́ ọ̀pátá lọ́nà ọ̀kárì máa lé ọ̀ sọ̀rọ̀ rẹ ọ̀ ṣàṣeyọrí ọ̀kárì máa. àti kí ló dé látàárọ̀ ìyá mi ẹ̀ tí ìdáná tán mi ti ń ṣe ọ̀dá o wọ́n ti jáde látago kan o èmi ti máa jáde láago mẹ́ta. bọ́ọ̀lù ni bọ́ọ̀lù ti gbá bọ́ọ̀lù lọ ọmọ pé ìgbọràn tó bá kọ́kọ́ jáde ní sùkúù báyìí yóò kọ́kọ́ gbá bọ́ọ̀lù lọ́nà ni tẹ́ẹ̀mọ̀ wà káàkiri kó tó di pé yóò ṣẹ̀ṣẹ̀ wà wálé ńgbà ẹbí bá ń pa ní máa rántí ilé ńgbà òdélé ni mo ṣẹ̀ ní orí ìbẹ́sù torí mo ti ní mò ní ṣe wàhálà mọ́ èèyàn lé lọ́kọ́ ńlé kọ́ máa fọwọ́ kó gbé èèyàn lé lọ́kọ́ lé ọmọ fọ́ kó mí mo ti ní mò ní ṣe wàhálà kankan mọ́ ńgbà arú yín bá wà tẹ́ ẹ̀ bá tún lè ṣe wàhálà fún mi tó jẹ́ mi ní tó máa fẹ́ ìgẹ̀sọlẹ̀ nídìí àrò ẹ̀ ń bọ̀ bá tó dènà náà ni tiẹ̀ ní kàńdọ̀n mi ṣùgbọ́n àwọn náà faradà ìbọra alẹ́ ń bọ̀ ọba ìbọra alẹ́ bí ó jẹ náà tí ọgbọ́n ọkọ mi. yá ìdí ẹ̀gbàgbé gbẹ̀ngà ó ti wí fún wọn. àdéhùn ti káwọn kọ́pà méje. wọ́n tún kó àwọn àgùnbánirọ̀ wọ̀lú irọ́ mi. Ah, ẹ wo táwọn ètí wọn wá rìn yìí wọ́n pọ̀ débi. wọ́n kọ̀. wàhálà tún dé o ogun tún dé o ṣe rí i pé àwọn ìjọba wa ni wọn ò lọ́rọ̀ ọ̀pọ̀ tó ah. yẹ kí wọ́n tún kó àwọn àgùnbánirọ̀ wá sábúlé wa yìí n kò jẹ́ pé lè tiẹ́ kó wá ní ọ̀tẹ̀ tó lọ lọ́hùn-ún gbogbo àwọn ọmọ abúlé pátápátá ni wọ́n báyé wọn jẹ́ mo lọ́rọ̀ ọ̀bọ sọ ìwọ ni mo lọ́rọ̀ ọ̀bá sọ jù gbé kíní kó fi léèdì ìwọ ni wọ́n bá sọ ilé ìtìjú òkú ní láti sọ̀rọ̀ ààrẹ gidi torí àwọn àgùnbánirọ̀ tí ń kó wáyé wọ́n máa bàtọ̀mọ́ ọlọ́mọdé ni o ti gbàgbé ni àbò kéré sọ̀rọ̀ rántí mọ́ ni ọmọ ìyá eléko tí ń fún lóyún sí ẹ̀ ń gbà dáhùn ọmọ ìyá aláta náà bẹ́ẹ̀ sí bí ọmọ tí ń pọ̀ káàkiri sórí èèyàn gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá burú débi pé tí wọ́n bá ti fún èèyàn lóyún tán báyìí wọ́n kọ rí ọ̀nà tí ẹnu nígbà tàbí kò wọ́n bá pé tí wọ́n bá lọ wọn ò ní wẹ́yìn wò pẹ́ni táwọn fún lóyún dà wọn ò tiẹ̀ ní gbà á ìgbà náà ni wọ́n wà rí lọ́mọ oko àwọn wà di ọmọ ilé èyí tẹ́lẹ̀ yóò sàṣọ fún ọ tó jẹ́ ọ̀rọ̀ tí mo ti fẹ́ kọ́ wọ̀ létí sọ́ra rẹ̀ sọ́ra rẹ̀ kọ́ ọ̀rántí ọmọ ẹni tó o ṣe kọ́ ọ̀rántí àdá bí àdá fà tẹ́lẹ̀ ń dá fà lórí ìwà àtàkùn rẹ̀ kọ́ sọ́ra rẹ̀ gidi má sọ mọ́ wọn o bí wọ́n bá gbọ̀ tún ìwọ́ gbò sí ní o bí wọ́n bá pè ọmọ dàn lóhùn o. ìyá mi nígbà tẹ́ ń wí bá kí mọ́nì nǹkan bá wọn ṣe pọ̀ bí ẹ bá wọlé wọnú eh, yàrá kàwé wa wá báwọn fẹ́ kọ́ wa ń sẹ́ni ìsinsẹ́ kí n mọ jáde ni àbí kí ni. ètèmi ọ̀sán sọ fún ọ tó jẹ́ ọ̀rọ̀ gidi tí mo jẹ́ kó wọ̀ létí sọ́ra rẹ̀ sọ́ra rẹ̀ kọ́ ọ̀rántí ọmọ ẹni tó ò ṣe kọ́ ọ̀rántí àdàbí àdàfà tèmi dáfà lórí ìwà àtàkùn rẹ̀ kọ́ sọ́ra rẹ̀ gidi má sùn mọ́ wọn o. ìkànnì wọn máa bàtẹ́ni ẹlẹ́ni jẹ́ ni o ah. ọgbọ́n ni ẹ sì máa dáa ọgbọ́n wọn máa dà. ìyàmọ́ ìyá mi ẹ̀wọ̀n ó tiẹ̀ tó kan obìnrin lòún náà ní fèbó ó ní ayẹyẹ ṣùkú kíní kan ó sá pé ẹ̀wọ̀n ìdí mọ́ ìdí mọ́ sórí ṣùgbọ́n ìmọ̀ ìbò kan rẹ̀ ọmọ yíbò ni. ọ̀ parọ́ èèbò náà ni ẹ fi máa tú yín jẹ gbogbo ẹ̀yin ọmọ wa lábàáyé wọ́n ti kàyìn káró oko tí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ sí ní ife èbò bí ọ̀pẹ rẹ̀ báyìí wọ́n ti kàyìn káró oko. ìyá mi èmi náà gbé bò ẹ ti kàwé èmi ní serious girl head gbogbo school. mo mọ̀ o gbé èbò nígbà ọ̀sán kan jẹta. ọ̀rọ̀ mi mo di ẹ̀jẹ̀ rí àti ìbí mo lè ṣe gbogbo orúkọ àbí kò ní. ọ̀kẹ́ dábúrẹ́bù. ṣé àmọ́ ìyá mi ṣé èbò ìkọ̀sí o àwọn ilé mọ́ bá o àdánlọ́wọ́ lè di ọkọ lù wọ́n o ò ní dé sàkáání wọn rajà mm. àní gbogbo wọn ò gbádùn wọn èé sọmọ rẹ. mo ti gbọ́ àmọ́ ìyá mi èmi náà fẹ́ kàwé débi wọn kà dé ṣé tèmi náà bá ti wá kà débẹ̀ wọn ní rẹ́ ìṣọmọ mi wọn ní lọ́dọ̀ mi. obìnrin ni wọ obìnrin tí ń bẹ láàrin wọn kò sí wàhálà obìnrin ni wọ ṣé ọ̀dà náà ṣé obìnrin ẹgbẹ́ rẹ tóbi ẹgbẹ́ rẹ bá súnmọ́ ṣé yóò lòyún ṣé tọkùnrin bá súnmọ́ tí ìbá èmi ò sọ pé ẹ máa sábà ṣùgbọ́n ẹ má bá wọn lájọṣepọ̀ kankan wọ́n bá ti ń gbọ̀ tí wọ́n náà máa gbòòsì tí ẹ bá ní ọwá ìrọ́ ni ẹ máa bá tàn wọ́n jẹ o ẹ lè ní olùkẹ́ o wà ẹ báàgì ni bá ń gbé wálé o lè bá ń tún ṣé ó ti dá o èyí lẹ́mọ bí ẹ ti ń tó báàgì ṣe ìrọ́ ni o ọgbọ́n tí wọ́n èmi wọ yàrá ni wọ́n wá dàpọ̀ ọkọ mi o ọ̀rọ̀ mi ò ní dojúrú o àgbọ̀kànlé mi ò já sófo o ṣàánú mi o torí mo mọ̀ pé wọ́n ló mú kó làbúlé. como el So Toma. dákun mo fẹ́ rí ọ. òpè ni sọlá ẹ ǹlẹ́ o. good morning. afẹ́ ìbò. ó kẹ̀kẹ́ sí ó tún kẹyọ̀ kan. how far. ó tún kẹyọ̀ kan ó tún kẹyọ̀ kan. see you far far.

tí n bá ti rí sọ fásọ̀rọ̀ báyìí bá fẹ́ ṣègbò èmi ọ́ ṣègbò ni ṣé ìwọ bẹ́ẹ̀ lọ ajẹ́lẹ̀. kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. Folúkẹ́ ọ̀rọ̀ tèmi tẹ̀fẹ́ sọ yàtọ̀ sí gbogbo à ń ṣègbò à ń ṣègbò kò ti fẹ́ rí ọ tẹ́lẹ̀ kódà gan tí n bá kọjá lé yín tí n bá rí mọ̀mọ́ tí mo rí wà àti wọn mi fẹ́ sọ̀rọ̀ torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kì í sọ̀rọ̀ tí ìwà àti mọ̀mọ́ lè gbọ́ ọ̀rọ̀ tèmi àti ẹnìkan tá a jọ sọ ni ìjà ọtọ kọjá nìsín mo wà ẹ̀yìn yóò náà dáa mo mọ̀ pé o sì kàn mí tó lè rí mi fún èmi ìwọ náà mọ̀ pé mi mọ̀wé èmi gángan sì dára mi lójú mo mọ̀ pé mo mọ̀wé àwọn olùkọ́ wa náà sì mọ̀ pé mo mọ̀wé àwọn náà kódà wo ìyá mi gan mọ̀ pé mo mọ̀wé ṣùgbọ́n ìwọ èmi ti mọ̀ pé orí ti yín dọ́ta orí yín kan lè dọ́ta ni ẹ mọ̀ bí ti wù ọmọ kódà tí wọ́n bá la orí yín báyìí tí wọ́n kọ́ ìwé bọ̀ ọlọ́ngbò ẹ̀ ní mọ̀ Bolúkẹ́ kò sí àmọ́ òwò tí wọ́n èmi ẹ̀rìn ní bẹ́ẹ̀ náà wì àbí philosophy philosopher àti confessor kí tó ní. philosopher <laughs> philosopher philosopher. orí yìí ti dọ́ta ara tá à ń wí nù ẹjẹ sàlàyé ti sẹyìn kí n kọ́ yín ni tí wọ́n kọ́ yín kẹ́ gbẹ́nu tẹ̀lé mi kárẹ́lé àbí philosophy philosopher philosopher philosopher ayé sẹyìn. olùkẹ́kì wọ́n sí pé kí ni o táyà pé òun rò pé bọ́ yín dá lọ́mọ. Ah, ah jagunla ní pákó pín. ọkùnrin ọkùnrin ọkùnrin mo dúró dá èjì dín lójú odò àní mo dúró dá. sórí bó ṣe wà yìí sọ pé wọn náà ọ̀rẹ́ wà gbogbo èèyàn lọmọ èmi náà mo sì mọ̀ pé ọ̀rẹ́ wà o sì mọ̀ wé tọ́wá rí èmi náà mo dáa tí wọn náà ṣe dáa lèmi náà dáa ó wù mí kémi àti ẹ láyé wọn fẹ́ ra kò jù bẹ́ẹ̀ lọ kẹjọ máa ń ṣe lọ́ọ̀fù wá ń tí lọ́ba tán wèrè ti sọ̀rọ̀ dà. kò sí wẹ́rẹ̀ ń bì. ẹgbẹ́ mi sọ èmi lórí burúkú rẹ̀ dọ̀dọ̀ yìí èmi sí ọ ìwọ sílẹ̀ ẹ̀lẹ̀ lẹ́nu rẹ̀ kémi ọmọ fi ọ kọ̀ríkọ̀rí babalà bàbá rẹ̀ gan gbọ́dọ̀ bá wí bá wọn. Ah! kí ló họ lẹ́nu kí ló ṣe yín lẹ́yìn méjèèjì tẹ́ kẹ́nu ró tẹ́ ẹ kẹ́yìn ró tẹ́ ẹ kẹ́yìn tẹ́ ẹ jẹ́ yege iye. olùkẹ́ dákun mọ̀ sí pé sórí ntọ́ sọ kò lọ bá àwọn èèyàn gẹ́rù bá ti ń wa wa lọ́wọ́ Elédùmarè gan wọn rọ̀bẹ̀ ti ń fẹ́ra wa. ìgbésẹ̀ láàrin ara wa ni tó wá gbọ́ pa àwọn jà kí wọ́n bá jà. kò sì tó wá mọ̀ wò sórí bàbá rẹ̀ owó burúkú ń bẹ lọ́wọ́ wọn tẹ́ ẹ bá fẹ́ra tán yóò fi owó ba yí ẹ̀ jẹ́ ni. Ah, wọ́n fowó ba lé ayé rẹ jẹ́ wọ́n fi owó balẹ̀ ayé rẹ̀ jẹ́ lẹ́yìn kọ́lá dáradára yìí eh. sọ̀rọ̀ pé mi ni owó olórí bú tó bàbá rẹ̀ ni ebi bàbá rẹ̀ ebi lé lọ́dọ̀ yá mi ẹ̀yin náà kúkú mọ̀ bí yá mi ó lóbi kọ́ra kòkó kọ́ra gbá kọ́ra wo bẹ́ẹ̀ sì ni bàbá mi náà ebi lọ́dọ̀ wa ebi ni bàbá rẹ̀ ní tí mo wá gbàgbà lẹ̀ gbogbo yín ti mọ̀ pé bàbá tèmi lówó ìyá mi sí. ọ̀rọ̀ náà sọ ṣé èyí wá jẹ́ tuntun. ṣé torí pé kò ti wọ bàtà ṣé lórí pé kò ti wọ bàtà ibi ń dára ni wọ́n tan ààrẹ ibi ń dára ni. ọgbẹ́ni òṣìṣẹ́ àtẹ́rí náà gbọ̀sánnágbọ́sán bí okun oro. aláìníròlù níwọ tó ṣe yí pé ń ṣe ní bàbá rẹ sáyà rẹ pa. kí ló wà nílẹ̀ mi farabalẹ̀ wá fún lésì ṣé torí wípé ìyá mi bàbá mi wọ́n ṣèṣì má dà wọ́n sapá ọtí ni wọ́n mu pé bá mi náà wá lè sọ bá wọn náà mọ ọmọ tí bàbá rẹ̀ mu tí ni ọtí bàbá rẹ̀ mu yó. kò ní kò ní kankan kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ yìí sọ wá tó wá mọ̀ pọ̀ lọ́ọ̀mọ̀ rọ sọ torí à ń sọ̀rọ̀ látẹ̀ kan òun bẹ́ẹ̀ bú. bẹ́ẹ̀ni èmi náà lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún ọ tí wọn ò bá gbàgbé kásíwèé rántí padà tí wọn ò bá gbàgbé ìrántí wípé ọkọ̀ ọkọ̀ ọlọ́pàá bàbá rẹ̀ ọkọ̀ òbúzọ ẹ̀jẹ̀ ọkọ̀ òbúzọ ẹ̀jẹ̀ ọkọ̀ òbúzọ ẹ̀jẹ̀ ọkọ̀ òbúzọ ẹ̀jẹ̀ ọkọ̀ òbúzọ ẹ̀jẹ̀ ọkọ̀ òbúzọ ẹgbẹ́ lórí ibùsọ̀ àbáyé ifẹ̀ bàjẹ́ ni èmi èmi lọ́kọ̀ fòsífàjì pa bàbá tèmi àbí. ọkọ̀ fòsífàjì lọ́kọ̀ bàbá rẹ. sọ wá rí bọ́tí ti rán bàbá rẹ lóko tó fi mú ìyá rẹ tẹ̀ sáládàá pa ah. ọtí ni ó padà pàwọ́ ṣẹlẹ̀ ni sọrí wọ lórí burúkú tó ní. èmi tí ògógóró mò ń mu èyí ọba tán èmi èmi tí ògógóró mò ń mu. o lè mú ògógóró o lè mú tí. o lè mú tí. ẹni bá sì ti mú ògógóró ilé ológo ní ilé bàbá jù bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ wa tẹ́lẹ̀. ẹ lápò lórí ibú wèrè. ìwọ lórí burúkú akérèlẹ́yìn òkòlù ń da máa dàgbà mọ́dà di olórí pípa borí súnú. ẹ̀wọ̀n olórí burúkú tó ti yí pé ọmọ àtirò ní ọ ọmọ àtirò sì rèé ọba ti fẹ́ gbọ́dọ̀ bá ìbàtẹ́sẹ̀ kan ní ọ̀rọ̀ àlélẹ́ fún bàbá rẹ̀ ìwọ ọ̀pọ̀ tẹnẹ̀ sàn ń wọra rẹ o ò tí ì wò o ò tí ì rí kankan gè tí ìfún ọlọ́rọ̀ igbó kan bàbá rẹ kú sí. abẹ́bá yìí ọ̀rọ̀ tó kú. báà mi ò jẹ̀bi iṣẹ́ ní sẹ́ ń bá mi ara ní bá mi ń dá. iná ìṣe fi pa bàbá rẹ̀. iṣẹ́ wá ti pé bàbá rẹ̀ wá ní ibùdó. àwọn èyí fẹ́ mọ̀ jẹ́ ní ìtọ́jú burúkú yẹ́yẹ́ yóò ní dá. ọ̀rẹ́ ọ̀rẹ́ Yeah. mo láìkí ìkọ́pá tí ojú tó ń kọ́ wa ní english yìí máa yẹ mọ ìwọ̀kọ̀ gan-an ìfẹ́ àti mo láìkí gan-an. ìkọ́pá joy tó ń kọ́ mm, mathematics òun náà gbìyànjú bọ ní kò ní tó wàá dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ ní nǹkan tó padà máa ṣẹlẹ̀ náà nìyẹn. bí gbogbo skul rẹ̀ bó ṣe jọ́ ọ̀sẹ̀ tó kọ́pá táyé àdínkù rántí pé akọ rẹ̀ ti fẹ́ pọ̀ jù kò sì sí tọkàn mi tí n bá gbà mú èmi lè dùnà kán lọ́rùn tó ti mọ̀ mi látọ̀ ọjọ́ ti pẹ́ tó ti mi alánà kí lórí sọ̀rọ̀ ti bẹ́ẹ̀ náà torí bí ó ṣe dákẹ́ téèyàn bá ń sọ̀rọ̀ bí ẹni tí ò jẹ́ ìlú ìjẹ́kọ̀ ọ̀kan tán mi ò kówó èrè jẹun. níbo ni dílani wà. ọwọ àdìsíkòkò ọmọ rẹgà lọ. ọmọ ọmọdé bá máa mú ọsẹ pẹ̀lú. dísíkòkò àbí. àmọ́ táàsì sí wọn lọ́kọ̀ ẹ jẹ́ ká lọ. ó gbìyànjú program bóyá tó bá ti di Firstly, as an example, Marco Africa. We have a Marco Europe, that's European map. The Asia has their own maps as well. Map yìí, for example, map Nigeria, òun la fi pín orílẹ̀-èdè sí orílẹ̀-èdè. Nínú map Nigeria, a wá pín ìpínlẹ̀ sí ìpínlẹ̀ ibẹ̀ láti ìpínlẹ̀ èkó sí ìpínlẹ̀ ọ̀yọ́ sí ìpínlẹ̀ ọ̀ṣun sí èkìtì oǹdó. sorry kí ló tẹ̀ yìí lórí ẹ̀mí o ẹ̀sìn ẹ̀mí ìwé ọ̀yẹ́ náà ọ̀lọ́rin ti rò ẹ̀mí ìwé stand up stand up kí ló tẹ̀ ṣe nìgbè. ọ̀sán tó kí á wọ́n mú ìwọ́n lẹ́yìn. ọ̀sán wọn kò wọ́n yìí ọ̀rẹ́ sọ́dọ̀ sọ́dọ̀ àwọn ìgbésẹ̀ àwọn ìṣòro ìlànà. For example, map of Nigeria bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ọ̀tá ni ẹ̀dá tó lè sọ bí map ṣe máa rí fún ẹ. Yo, ìwọ tó mú un wá, can you tell me now? Jókòó, orí bí àgbélé, can you just imagine? Oh, ọ̀ ọ̀yìn sáà wájà fún mi bó to ṣe rí. nàìjíríà sínú bọ́ọ̀lù. ó sì ń kú yìí sùn gẹ́gẹ́ lẹ́yìn àbí kẹ́lẹ́ sùn gẹ́gẹ́ lẹ́yìn. ó ní ìṣù nǹkan ló ń yà ṣé lè jẹ́ ìṣù mẹ́rìnlá ni arẹwà ọkùnrin níta mẹ́rìnlá láti sọ fún yín ni pé ẹrẹ́wà pọ̀ jù ẹ̀dá pọ̀ jù ẹ̀fà ń pọ̀ jù kò sí ń gbogbo kínní ọlọ́run jogún yín gbogbo nǹkan lẹ́dá pọ̀ jù sí ṣé wàá rí òun tiẹ̀ ọ̀gá ó lè ṣe dáadáa bá jẹ́ pé mi náà ni mo kúrú dáadáa lórí bẹ́ẹ̀dì mo sì burú ẹ̀fọ́rọ́ ń kan I don't understand what you're saying. àbílẹ̀ ah, ní kúwẹ̀rẹ̀ ní ẹni kí ló máa ṣe gan ṣé gbogbo tá a sọ fẹ́ẹ́ fẹ́ kó gbọ́ ni àbí wèrè ni ẹni. Èmi ti dá ọmọ oúnjẹ fún un. Nílá ní ìwọ ló kúkọ́. Ìwọ ló pàdé là ní o. Èmi ti dá ọmọ oúnjẹ fún un. Nílá ní ìwọ ló kọ́. Èmi ti dá ọmọ oúnjẹ fún un. Tó máa mú ìjọba lè tẹ̀lé. Àwọn méètì ti wà lásẹ̀lẹ̀. Àwọn kan ti wà ní classroom báyìí tó ti bẹ̀rẹ̀ sí ní tó receive lectures ẹ máa late kí ló lè fà sọ máa late lọ àgàgà yìí ìṣẹ̀lẹ̀ yìí ẹ jọ students you look like thugs you look like touts tyrants barbarians in fact ẹ jọ good ambassador school i know what to do for you oya one by one ẹ máa bọ́sùn mi bọ́sùn by my friend. ọgbọ́n ọ̀la mi. next person. Yeah. Yeah. Yeah. Kúrẹ̀ wọ dada àbí kí ló ṣe léyìí. next person wọ́n ti ẹ̀ orí bó ṣe rí. old head girl kí ló one wọn náà ṣe No, no no no no that. You don't need no orin láti sùn. Go to your class. Go to your class quickly. Stop that, keep quiet. Oh, stop. àwọn tí wọ́n lé àwọn lè kọ́ máa yẹsẹ̀ tó ẹ̀ kí wọ́n lẹ́gbọ́ dáadáa kó o fún ọ lẹ́gbọ́ dáadáa kó o gbọ́dọ̀ ní o ọdún tá a ti ẹ̀ bá wọ́n sọ̀rọ̀ mo sọ sí láti ọmọ kan wà ọmọ kan wà ní bóyá wọ́n wà ní Very, very arrogant, irresponsible and uncontrolled. That's the guy. And other one I'm not. That's the guy. Ibo Ibo did the harassment. Papa John. It was insult. Come out! You, come. Bọ́sibí. Ọ̀gá kan wájú ẹ̀ ti gbá mi létí lánàá ọmọ orí ẹ̀ ò pé o zip ẹ̀ ń kọ́ sòkòtò ẹ̀ no zip o ní zip ní sòkòtò ìwọ́dà wọ polo ẹ̀ wọ polo tó wọ polo wọ polo tó wọ polo yẹn o ń ṣe ra ẹni o bọ́ síbí bọ́ síbí bọ́ síbí bọ́ síbí bọ́ síbí bọ́ síbí ìbáyẹ̀ wá lóde bọ́ síbí wọ́n ní kó bọ́ síbí ó ní àbúrú ni ìfọ̀tìrì one ìlẹ́jẹ̀gbẹ́ náà bí ìlẹ́jẹ̀gbẹ́ náà. ọdẹ abayẹ wà á kọ lọ́ba yẹn náà ni. bá lọ́ba yẹn ni o tó ti yẹ o kàwé ní sukùl yìí rárá àti rárá ni o kàwé mọ́ very old blessed master alakofi etiquette ẹranko ẹ ìwọ ọya mabọ wọn náà mabọ mabọ yẹ ẹ diẹ small ball stand up double up drop your bag. Ah. èyí ìwé ẹ mọ̀ olódò bọ́sibí bọ́sibí kẹ́ ọ olódò burúkú wàá kọ́kọ́ káwé ọ ló bá dáwọ́ dání yẹn omi ìrìnàjò. inú mẹ́fà. Ìkàwé wá! Ìkàwé wá! Ìkàwé wá! Ẹ bá mi yọ bá ọmọ ní àná ọ̀rọ̀ bá àwọn tí a máa ń lọ sáré mọ́ yàrá ìsàré mọ́ o wa lọ sórí bó o o wa lọ bá ni o kàwé máa wò ó ní ìgboro ẹ̀ lè dá mi mú àmì bọ̀ fà orí yóò pé ajá máa kọ́ ni. ṣé o gbọ́ tí bọ́ọ̀ yẹn sọ lọ bọ́ọ̀ olórí gbogbo yẹn tó gbà fún ọ. ó ní ọ̀kan nínú yín pé ó fẹ́ sílẹ̀ sà ṣẹ́gun that's all not really sà ẹni pé bọ̀ọ̀ yẹn parí kò lè fi bẹ́ẹ̀ gbọ́n lọ títí ó sì nǹkan tó jọ bẹ́ẹ̀ sà. ó ní òyìn tó jọ bẹ́ẹ̀. ojú ẹlẹ́sẹ̀ mi fà àárẹ̀ sà ọ̀rọ̀ sà. ṣé mo pé student ṣé mo pé stupid bí wọ́n lọ fọ ohun tẹ́ ń sìn ọ̀tún kọ́kọ́ ní máa ṣe èyí kọ́ ni ọjọ́ ẹgbàá yìí ó wọ́ ọlá forúkẹ́tọ̀ ọ̀la rẹ̀ òun ni bàbá àìjẹ́bẹ̀ bánú bánú ẹ̀rù sí lára everybody go to class. pẹ̀lẹ́ forúkẹ́. Ha ha bàbá gateman ẹ dì láti múra síṣẹ́ yín níbi báyìí because àwọn student wọn á sọ yín lẹ́nu wọ́n jẹ́ kó yé mi wípé àwọn student kan wà tẹ́ pé wọ́n tún gba ọ̀nà ibòmíì jáde sábúlé kan wọ́n ní ọ̀nà yìí báyìí ọ̀nà tún link out sànàdà abúlé wọ́n rẹ̀ ẹ̀dẹ̀ mọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ máa fi wọ́n lẹ̀ bàbá gateman ibi tí a wà yìí ẹ múra sí iṣẹ́ yín ọ́fíìsì yín lẹ wà yìí. ọ̀gá tíṣà kò rí bẹ́ẹ̀ kọ̀sábùjá lọ́rùn ọ̀pẹ ibi èèyàn bá gbàgùn ní ọgbà sọ̀kalẹ̀ èmi ò fún wọn láàyè gbàbì kan lọ ipá mi ọ̀ká wọn wọn a mọ yàdá sí mi wọ́n burú pọ̀ àtìgbà tẹ́ ẹ sì ti fún mi lófin pé tí ọmọ kan bá ti ká òòrò kan nínú sùkúù yìí wàsóbìá ni wọn èé fún mi lówó wọn ká gbogbo ẹ̀ tán mò ń sì sọ fún wọn tí pírísípà pírísípà pírísípà tó bá dé tó bá mú wọn àwọn jẹgba ipá mi ọ̀ká wọn ọ̀gá ń wò fiṣẹ́ ṣeré wò fiṣẹ́ ṣeré mọ múṣẹ́ ní ọ̀kúnkúndùn. ẹ nǹkan tó ṣẹlẹ̀ nígbẹ́ sórí èmi ò mọ̀ pé mi ò kún lóòrùn àwọn ọmọdé yìí ni ìkànnì kan tó lè ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀hún lè ní ẹ pé kí ni kí ni mo ṣe rà Yeah, I think one of those days, actually one of the things that's máa sọ̀rọ̀ gan but omi nǹkan. wọ́n ah, jáde àmọ́ wọn ò dágbére bí wọ́n lọ fún mi tẹ̀sí àárí ẹ̀mí bẹ́ẹ̀ lè pẹ́ àárín torí ìyá mi le hmm, ìyá mi burú o kì í ṣe pé púpọ̀ ẹ̀wọ̀n burú díẹ̀ títí. kò sí tọ́lẹ̀ àwa náà lè pẹ́ máa lọ pẹ̀lẹ́ kan náà ó ní ìmọ̀ wọ́n lọ lọ wọ́n wá rí mi wọ́n wá yà ojo kí ló mú ọtọ̀ ń dákú dájí ẹ bọ́ ọ lálejò ni ẹ kí ló sì ọtọ̀ ń dákú dájí báyìí torí ọlọ́run farabalẹ̀ fọkànbalẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ ǹlẹ́ jàre ẹ̀yin ọmọ dáadáa ìyá ọmọ yẹn yẹn kalẹ̀ ẹ mọ̀ ní kúọ́nà bí èéfín ìyá yóò sì jèrè yín alálùbárí fọ ọmọ yìí inú mi dùn ẹni kẹ́ ẹ wá wò ó àti ẹtì dé o ti ṣe díẹ̀ gan gbàtójú yẹn wá ń ta wa mọ́ láti ní ká mọ jẹ kójú lọ. nígbà tójú wa bẹ̀rẹ̀ sí ní rọ̀ ẹ wá fẹ́ kan wọnú pálọ̀ àbí inú ilé pé kẹ́ ẹ sì ní bá lójú ọ̀pá bá ń pa yín wọn wọlé àwọn àgbójú ọ̀pá wọn mọ̀ ta. ìjọ wa ń pa wọn mọ̀ ta. Ah, ah. atẹ́gùn báyìí ni lọ. kí ló wá fi sí ẹ lálejò báyìí. omi. Olúkẹ́ ah, ìwà rí ọmọ dáa asọ́nilé ni ọmọ mọ̀ ní ọ̀ òun fomi sí àwọn èèyàn pàtàkì lálejò ọfẹ́ sọ lẹ́nu ni nígbà tá a ní gàárì wẹ́yọ̀ tó gbẹ dáadáa létòsí kan tí kúlíkúlí ń bẹ́ẹ̀ da omi fún wọn tí wọ́n gàárì tí wọ́n lò tọ́wọ́ ajómi ló àfi sìn án lálejò torí kíni. mọ́mí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣebí gàárì nínú òjò àwọn òkè bẹ́ẹ̀ láìkẹ́ bẹ́ẹ̀ eh, ni òye òtútù nǹkan ti fà ní wa. bẹ́ẹ̀ ni ẹ ǹlẹ́ ẹ ṣé nígbà tẹ wá ní gàárì ẹ lè mú gàárì mú òjò wọn yóò àbá ẹ roka. ẹ ẹ ọ̀dà. ṣé ẹ fẹ́ láfún láfún yẹn rí láfún atú àyè ọmọ. ìyẹn náà wà òkè. àbí ọ̀ka ní kí n rò fún. láfún yẹn wà òkè. torí mo ṣẹ̀ṣẹ̀ rò fún tó jáde ni <laughs> tí mo fi rú dùn. <laughs> tí mo rùn fún tí mo fi rúdùn tí mo gbé pàmò sí ńlẹ. láfìyẹn náà dáná. láfọlọ tiẹ̀ lọ́rùn ẹ̀jẹ̀ kọ́kọ́ gbé ẹ̀fọ́ kaná bá wa gbé ẹ̀fọ́ kaná tó bá lọ́wọ́rọ́ dáadáa ìwà abáyẹ̀rọ kà sí ẹ̀jẹ̀ kàdó náà tó máa lọ. Thank you. àwọn oníwó bẹ̀rẹ̀ lọ́wọ́ yọ̀ mọ́ wa lọ fún wa lé. ẹ lè yọnu wá ní. ẹ lè yọnu. ìyá mi dé wọn kì í wọn ṣe gbogbo ẹ. ọ̀rọ̀ ìyá mi. So nice.

àwọn olóògùn kú àfọmọ mi lójú wọn sá lọ màá fún yín ẹ tí rí kankan o àbúrò bàbá rẹ̀ síbẹ̀ lẹ́kọ̀ọ́ wèrè ni wọ́n ránṣẹ́ sí ó bọ̀ wá bá yín yóò fojú yín mímọ̀ bọ̀ ẹ̀yọ́ lórí ìlú yìí wọ́n balẹ̀ ayé mi dá yájà mi mo dọ́kù tí mò ń jíṣẹ́ jìyà lórí ọmọ mi àwọn ológun. Bàbá ṣe ṣe àkúṣe àlọ́ well uh, I have a good news for you. Um, àná a ṣe meeting pẹ̀lú àwọn parents and um, mo jẹ́ kó yé wọn wípé ó ti tó time tẹ máa ń ṣe project fún local government because towards the tail end of your uh, program here so and wọ́n agree wípé ká support him with twenty five thousand naira. àtẹ̀wọ́ burúkú lẹ̀ ń pa àtẹ̀wọ́ orí ìbílẹ̀ ń pa àtẹ̀wọ́ rárá ẹ̀dá àtẹ̀wọ́ tẹ̀ fi ní sàǹfààní gbogbo yóò ní sórí ah! bẹ́ẹ̀ ni mo sọ. kí ni mo ṣe kí n mo gbé kí n mọ rà ẹ gbà mí. Me Mr. Principal. You Ìyá Fúnkẹ́ ló sọ̀rọ̀. Who is the principal of this school? Èmi ni principal. Ayo. Àwọn ni. And who is the vice principal? My vice oh, principal. Oh, that's the vice. All right. Èmi tẹ̀ wọ̀ ẹ̀. I'm a retired soldier man. You understand me? Mm. Èkó ni mi ń gbé. I'm a legation. Problem to wá síbí, issue tó bá wá bí, mo fẹ́ kí n address it properly. Then, Bàbá Fúnkẹ́, Oh yeah. bust out. Ah, kí ni mo ṣe mẹ́kì mọ́ra? jẹ́jẹ́ mi mo rán dààmú lórí ọmọ mi tí mo sì fi wàhálà tọ́jú ọmọ mi mò ń gbà ọ̀rù níjọ́ kí n roko ogi níjọ́ kí n roko ewé mo sì fi ń tọ́jú ọmọ mi ọmọ tí mo wá gbọ́kànlé pé n ó jèrè lórí rẹ̀ nígbà tó bá jáde iléèwé tí ọmọ tọ́jú mi àwọn olórí burúkú kan wá fẹ́ bá mi kà mọ́ kí wọ́n bá ń bùn lóyún ẹ dákun bo kí n rù wọ́ ẹ bá ń bá wọn sọ̀rọ̀. àfọyọ information ẹni tá a nà lára ń ta you understand me nígbà táwọn ń ṣe kúlúkúlú táwọn ọ̀nà lẹ́yìn tó ṣe kálákálá sọ̀wọ́n lẹ́ tó fẹ́ fún Fọlúkẹ́ ní oyún àpàpà dandan tí ẹ bá wò tó bá róye sọdẹ́lẹ̀ kí ló máa dà ó máa dà láàrin kí ló máa jìyà tó máa ṣe kiri If I see anybody malignant now I will shoot that person government fún mi ní audacity pé mi lè pààyàn up to seven ṣẹ̀rí tó bá yà wòye tó wọnú ilé wá tí mo bá rí mo àpà onítàn ṣọba ọ̀dọ̀ níbi wíwá congratulation. bàbá ìkópa ẹni sùn eh, eh, o ti fẹ́ máa bẹ́ eh, o ti ń tọ̀. ṣé ẹ mọ̀ wípé bí bàbá bá kú bàbá ní kú lọ́jẹ́ kí n ránṣẹ́ sí yín lẹ́kùn tẹ́ ẹ wà tẹ́ ń gbé jẹ́jẹ́ yín pé wọ́n ti fẹ́ fọwọ́ lágbá lójú kẹ́ ẹ wá gbèdá ọmọ mi kẹ́ ẹ wá ṣe bàbá fọ́ọ̀mù ẹ̀gbọ́n yín ṣé àwọn ẹni mo fi ránṣẹ́ sí inú tó bá ti wá jẹ́ pé rádaràda lẹ́ẹ̀mọ̀ ṣe ẹ tètè kọjá báyìí kẹ́ padà. mo ń promise ẹ pé màá jíṣẹ́ ìbò òṣèré mi jù bẹ́ẹ̀ lọ ó mọ̀ pé wèrè ni mí ni mí yá wẹ́rẹ́ àbí kí n kọ́kọ́ máa jẹ wọ́n tútù báyìí. ẹ jọ principal. ẹ jọ ẹ ẹ ẹ bàbá ẹ kò ẹ jọ ẹ ẹ gbọ́ ẹ gbọ́ tèmi ẹ màmá Folúkẹ́ àwọn corpers tó wà lọ́wọ́ wa rèé àwọn yòókù wọn wà ní class ǹjẹ́ eré kankan nu wọn bì tó jẹ́ pò ń lo wa ka ọmọ yín mọ́lé. ẹ ẹ ọdẹ ò ní jàgbá kó má ṣe lójú fìrì ṣé gbogbo wọn ló pé yìn. ẹ àwọn tí ò sí nínú wọn àwọn tí wọn lọ sí ìlú wọn ni tí ò tí ò wà nínú the last one week wọn sí mi lọ. Ah, eléyìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni àwọn tó ti lọ ìlú wọn àwọn èèyàn ò sí bẹ́ẹ̀. ẹ wojú wọn. ọ̀dà tí a lè tó ṣe ikùn bí kòtò fi tó yìí tọ́sẹ̀ kò wọ́n ike bí ìgbò lè bá mú mi ẹran yóò oh. eléyìí ni eléyìí ni wọ́n wá pẹ́ méjì o tó jí ọ̀nà tí wọ́n ti dákọ̀ ẹ̀ ọwọ́ títí ọ̀ wọ́n pẹ́ méjì. ọgbọ́n sí àárí bákan náà báyìí nígbà tí wọ́n sórí ibú wọn òun èsè mọ̀ ah, eléyìí ni eléyìí ni onímú báyàn báyàn onímú bíi tipa ó ṣe mú bíi imú rélùwéè ah, ah. eléyìí ni bẹ́ẹ̀ ni àwọn méjèèjì ni ọmọ ọmọ mi sáàrin tí ọmọ ọmọ mi sáàrin tí wọ́n ń ra ẹ̀dẹ́kùn kí ló kọ tiẹ̀. àyù. bàbá èkó bàbá èkó bàbá èkó please please. bí nǹkan ẹ̀ kàwé ló ń jẹ́ ká máa kọ́ yín lẹ́kọ̀ọ́ please. wọ́n kàwé dídí o ìwé kọ́là wọlé ìka o. mama ẹ jọ o ní ká ní sùn o ṣáà mọ̀ pé ogun ni màá sì ní mú ìpínká òṣìyàn mú mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà rẹ̀ ní abiyamọ ní ẹ̀yin náà kúnlẹ̀ jọ́kẹ́ bímọ èpè tẹ́ ẹ̀ ṣe fáwọn ọmọ yìí ò dára ṣé ẹ káwọn ọmọ orí ara wọn ni. ẹ dákun n bò lẹ ti rólójú bí ojú kọlọkọlọ tẹ ẹ gbé wáyé irú ìpowó làwọn wà. igbákejì principal. you this man you this man ọjà kìí ṣe mistake mo fẹ́ mú ìbọn dání oníkìmọ̀ mọ̀ dání ó yẹ kí n pa báyìí straight. ah ah yes. ṣé ìbú wọn jà igbákejì máa ń bọ̀dà náà ni amọ̀kùn mẹ́kọ̀ọ́ akédanidani akédéhùn akédọ́ọ̀pà kóróbó orí rẹ ti dojú dé sá wọ́n wọ́n bọ̀ sẹ́ bá mi sọ sọ òbí ni àbí kò bàtẹ̀ fún ọ ah. àwọn fọ ọ̀yà ní ìsìn tó gbé ibi tó dúró sí o ìwọ jẹ́nà jẹ́nà ah. rádaràda yìí wọ́n dàbí àkísọ́ orí ọ̀rọ̀ sẹ́wọ̀n òbí ma rí ni. Ah. ẹ fọkàn balẹ̀ mo mọ̀ yín dáadáa mo dẹ̀ mọ akitiyan yín lórí pé kọ́mọ yín kò lè ṣoríire ṣé kí tó bẹ́ńlẹ̀ yìí àwa ṣèwádìí tó ní kọ́ bàdé wà fún lábọ̀ bàbá ẹ̀kú mo kàn fẹ́ advice ni ẹ má mọ̀fin lọ́wọ́ ara yín òótọ́ rìtáyà sójà máa ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ abẹ́ òtún kan lájọ wà lórílẹ̀‐èdè yìí màmá Folúkẹ́ ẹ fọkàn balẹ̀ ẹgbẹgbẹsẹ o ní kọ. bẹ́ẹ̀ bá wọn tún sùkú yìí o wọn nara mi o mọ lájẹ lọ lẹyẹ wọn sì wá fi ẹyẹ mi bá gbogbo yín jà. yàrá yàrá bí wọ́n bí bẹ́ẹ̀ sọ̀kọ̀ tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ àbújá ẹ̀ ṣe. I will cut them down. And you, Bàbá Èkó, Bàbá Èkó, you, you, you, Bàbá Èkó ló Lagos Papa. God bless you. Well, it, it's one of those things. Kọ́pátọ́jú, uh, ṣé lóòótọ́ lè lọ sí ilé màmá Folúkẹ́ láti lọ rí ọmọ? Oh, thank you, sir. Uh, tòótọ́ tòótọ́ la lọ sí ilé àwọn èmi àti Corporal Taiwo la jọ lọ síbẹ̀ it's just that Fọlúkẹ́ ìkúnra àwọn student wa ni and Fọlúkẹ́ nice and ó dẹ̀ brilliant in the class ó dẹ̀ wà responsible àdẹ̀gbọ́ ponies like malaria akọ̀wé kakọ̀ pay any visit and that was just all nothing kò sí nǹkan sá. ṣé ẹ̀yin kọ́pà ẹ̀yin náà ṣe rí situation lóyún ní world ṣe mọ̀ wípé kò dàbí òkè lọ́hùn-ún bíbà yìí ó luko gan tí wọ́n bá ti lè rí ọkùnrin àtobìnrin tí àwọn kiri báyìí bí ìpè àwọn bára wọn ṣe é pọ̀ lórí so ẹgbẹ́ tẹ́kíá o ìlú yìí ò dá o ẹ tẹ́kíá o ṣẹ́dígbọ́ because àwọn tí wọ́n wá ní last year àtẹ́jẹ́ kọ́pà báyìí wọ́n àwọn ọmọ lè mọ̀ wọ́n àwọn lè mọ̀ gan so ẹ tẹ́kíá ẹ ní kúkú oró o ẹ ní kúkú oró o ẹ ní kúkú oró o òbí yá Well, um, finally, what we do is this, um, tapati close lane èmi àti vice principal à lọ yọjú sí then à á sí but ẹ jẹ́ fi yín lọ́kàn balẹ̀ kò sí nǹkan tó máa ṣe yín lágbára lọ. yóò yín ò kí ń ṣe tiyín báwọn náà báwọn ọmọ náà wọ́n fẹ́ kọ́ lọ wọ́n ṣe kájẹ́ pàtàkì ní tiyín náà ẹ jẹ́ máa ṣe pàtàkì láyé so um, we are giving you cash so that to be Friday afternoon so that you are Thank you. I you Thank you, So, on behalf of uh, my colleagues as in co kọ̀ọ̀kan a fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín gidigidi sà fún àwọn oore tí ẹ ń ṣe fún wa and once more inú wa dùn gan àwa ò ní dojú tì yín and we promise to be a good ambassador of this country. I wish all the best. All the Thank you. Yeah mi lóhùn jàre mo ní um, lecture kan pẹ̀lú àwọn biology lecture kan pẹ̀lú àwọn students mi lọ́la so mo fẹ́ try láti jẹ́ kó mọ̀ much nípa reproduction system. But again, there's another topic mo ti fẹ́ regulation of uh, of the internal Kwame. Who's that? Who's that? Foluke. Oh, Foluke. Wale, wale, wale, mama. táwọn ọmọ lóyún lọ ní pẹrẹpẹ òdúró gbà wọn kàn pa wọn títí odi o náà ni lóye yà mí lórí gbọ àrùn dàpọ̀ torí ọlọ́run ọ̀pá pọ́njú pàpà báwo dàpọ̀ ọmọ jìnnà. láti mọ̀ pé àgbo ṣe sọ lẹ́ẹ̀kan ara rẹ̀ but pàtàkì ọ̀dẹ corpers ló ti mọ̀ bí ara wa náà ṣe lè tẹ̀lé stand up stand up dídé dídé dídé kọ́ mọ́. believe that. bá mi bà sọ ìwúwo ìsọ̀rọ̀sìn mi láìpẹ́ náà. ẹ̀gbọ́n Táíwò mi ah, wọ́n mi wọ̀rọ̀ wá gbọ́ gbogbo dáìkì mi ẹ̀gbọ́n Táíwò mi. wà wà wà wà o mọ̀ pé ó ní kòtò ọ̀rọ̀ ọmọ ìbádi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá dùn mí wọ́n ní kó bá kí ẹ mọ́ bàbá mo láìpẹ́ ìbá sọ̀rọ̀ mo tiẹ̀ láìpẹ́ rárá ni ah, mo láìpẹ́ èmi àti ẹ̀ máa jà gan mo láìpẹ́ rárá ìbá bínú òṣèré burúkú ó ti wó tí ó ti lọ náà ah, ọ̀tọ̀ ni kò tó ṣe bó ń kọ́ bẹ́ẹ̀ o ní láti bò o ní láti aṣọ o máa farabalẹ̀ bá sọ̀rọ̀ o máa bá mi kọ̀ tó wà báyìí. Kọpatúnjí ah, kíkú ṣe pé mi náà nífẹ̀ẹ́ Kọpatúnjí àmọ́ hmm, n ò mọ gbọ́dọ̀ rófin ìyá mi kọjá ìyá mi ìyá mi hey bí n bá ní mo gbọ́ náà ní ìsìn n ètí ìwíyàn ìyá mi ti ń lérí ìyá mi ń léka mo sì fẹ́ fẹ̀mí ọmọ ọlọ́mọ ṣòfò torí ìyá mi hmm, ní tó mu tí ń pera wọn lájẹ́ tí láwọn ohun làwọn pa bàbá mi bẹ́yẹn sì fojú inú wò lóòótọ́ bàbá mi òkúta sì kò tọ́ yìí òkúta ikú kò sì tún fọ́rọ̀ rí kú wọ́n jẹ́ fẹ̀mí ọmọ ọlọ́mọ ṣòfò hmm, ǹṣẹ́ jẹrẹ ǹṣẹ́ ǹṣẹ́. Hmm. <sighs> <sighs> sìn kẹ́ ẹ yọjú sí first principle fún àwọn ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì ìkejì ó ṣeé ṣe kí ẹ má rí àwọn youth corpers ní kíláàsì yín lénìí ìdí ni pé ọ̀kan nínú wọn kọ̀pá eh, tó jí ara ẹ̀ ò yá ó dẹ̀ pọ̀ gidigidi àwọn yòókù ẹ̀ dúró láti ṣe ìtọ́jú ẹ̀ ni eh, but àwọn teachers ni wọ́n ti rẹ́ẹ̀dì láti tẹ́kì gbogbo subjects yẹn kò sí wàhálà kò sí ibi kankan tó máa ìyàwó ń bí ẹni lúpọ̀ ṣe ti gbọ́ sọ ẹ fọkàn balẹ̀. ẹgbẹ́ ìmọ̀léèwé àtọkùnrin àtobìnrin ẹ gbàdúrà fún wọn o kọ́mọ kù sí alọ́run o ṣe é gbọ́. yasa bí wọ́n sọ̀rọ̀ ọmọkùnrin tútù ẹ̀yà ṣàdúrà fún wa rí báyìí ara rẹ̀ lóòótọ́ ni ẹ láti gbàdúrà fún kọpa tó di dáadáa torí pé sickness yẹn pọ̀ díẹ̀ ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n a gbà pé ní orúkọ Jésù ara rẹ̀ máa yá kí nǹkan má ṣe o kó má kú sí wa lọ́rùn ó ṣe wá síbí láyọ̀ kó padà sínú wọn láyọ̀ àtàwọn jésù olúwa wa. kò sí àyè fún rẹgbẹ́ lẹ́nìí òní mọ́ndé. iṣẹ́ bẹ̀rẹ̀ lóní mọ́ndé. ẹ̀yin ẹlẹgbẹ́ wa ẹ jẹ́ ká múra bàbá. Bye-bye. yorùbá lámú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kọ́nà ọba ìlú kó ṣe wà ní o kára ọ̀gbẹ́ni ìyá ni kò want again? What do you want? Eh? Some people don't tell you say we, don't want to see you again. Good money, good money. Now Na wetin good for this money wey you don see for here? You suppose talk say bad money or oh, bad money. Person like that for here They back like dog. You can't say good money. Na wetin good for this money? Na wetin good? I let you ni ẹ. Uh. Eh? Ẹ. Ìwọ òun dúró lè yá left money o ti o ti gbéra ẹ wá ti dé dé láàárọ̀ ìsìn àbí wàhálà ẹ pọ̀ mú abúlé okùn pàjẹ́ fún wa ni gbogbo ìrìn àjò tá a bá ṣe lábúlé ìsìn àbí mọ̀ bí ìgbà tó jẹ́ pé ìrìn àjò yìí mọ̀ ó mú ṣe yìí ó mú sún wa ó sún wa o ó ga o. Please give us, John. Hi, John. job. ẹ ti fi sílẹ̀ ká tó bá rẹ̀ kó kì í lọ mẹ́rin pẹ̀lú ibi tí Fọlúkẹ́ sílẹ̀ Fọlúkẹ́. àbẹ́gà ni wákàjọ. as you see me sef i no get time for all this rubbish i go dey stand for here i no get time at all i no get time i don work with that. ọmọdé pekù ó pẹjẹ ó dajẹ ó ti parọ́ gidi gbà ń sìn o ó bẹ́ tà kó máa gbó bùkátà rẹ̀ tí ẹ sì lè sùn. ẹ̀yọ́ ló fi wálé lọ. Ah. <laughs> Bueno. kò sí nǹkan kan. o rò o sí nǹkan kan. ọ̀rọ̀ ni bí mo ṣe ń wọ nǹkan kankan ṣe ọ́ ṣàlàyé fún mi. bàbá ẹ ṣeun sẹ́rí n tó ṣe mí ìyá mi ni o ìyá Fọlúkẹ́ sẹ́rí àwọn ọmọkùnrin àgùnbánirọ̀ kan bẹ́ẹ̀ lè wé wa tí wọ́n kó wa. Hmm. ìkan wá wà nù wọn tó jí là máa ń pè ọ̀pá tó jí. lẹ́nu kan sá ìyá mi sá ọmọkùnrin wo ń mi o kò sì sí nǹkan kan tọ́jọba láàrin wa bí ìyá mi ṣe wá fẹnu yẹran kanú àwo léèwé wa nu ìyá mi ní pẹ́pẹ́ sí o ní tí wọ́n á di iṣu o yóò rí di ewùrà o yóò bàbá lẹ́nu kan kí wọ́n fọ̀rọ̀ ògùn ọmọkùnrin kódà ìdí ẹ̀ lé wípé bí tí ń ṣe nínú ìsìn kò gbádùn ìta. àìsọ̀rọ̀ èèyàn dà. àìwí báwọn ọ̀gbọ́ tí ẹni bọ́ ọba tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ àìrí rà lọ́wọ́n àmọ́ ọmọdé ṣe ọ́ ẹni tó ń wí o lè ṣe pé bà ní sọ ọmọ pé bọ́ bá ṣe bàjò kò tí tí ò lè fi ní ṣe. bàbá ìbàjò ló ní kéèyàn mọ́ gbó bí ajá afẹsẹtẹ lè runnú wà fún ọ ní kíní àgbọmọ àtàgbò pọ lórí fún. o bàbá. ọmọ mi ẹ jókòó rẹ mo ní fún ọ ní ẹsùn kan kọ lọ lò fún ara rẹ ìyá rẹ àmọ́ mo wá wò pé orí má ṣòro sí ọ. Ah oore ṣòro sí oore nìkan sì ti ipa lórí oore làkàlàmọ̀ bó sì ti yọ gẹ̀gẹ̀ lọ́rùn ìwà fẹ́ ká tí òun tèmi ó yọgbe lórí sárasára bọ́rọ̀ bá wá rí mi àsìbí ẹlẹ́rìí ẹlẹ́rìí ẹ̀pẹ́rẹ́ àtòrí ẹni tí ò sí àsì. ọ̀rọ̀ mẹ́lá bára àgbọ̀n rẹ̀ gbọ́n tó.

ìwà rẹ̀ á sì gòkè ìwà mi ò rù sókè nígbà yìí o ah, ọmọ mi èmi agbójú ọkùnrin ọ̀sẹ̀ ni a gbà níbi a fojú sí ọmọ ò sì gbàgbé lọ àbọ̀ ọ̀gbọ́ ah. hmm. o rí alánẹ̀tọ́ sọ̀rọ̀ rẹ̀ tó wà lórí àyà ǹjẹ́ o lè rí èèyàn tí ó gbé ẹ e bọ́. ẹ̀yin bàbá sẹ́rí àwọn ọmọkùnrin agùnbánirọ̀ tí ń wí yìí ṣé ẹ mọ àwọn ọmọ jẹbọ́tà àdúgbò ni ẹ máa ń pè wọ́n wọn mọ nǹkan kan kò ní lè bá a gbé elékejì rẹ̀. Hmm. bákejì rí ọba wa gbẹ́kẹ̀lé oró òdì ẹ̀ gbogbo ọ̀dá sàálà ńlá bẹ̀ àbọ̀ ọ̀gbọ́n bá a bá rẹ ni gbé ètùtù tá a rẹ ni gbé ẹbọ yìí ẹ̀yin hmm. hmm. ọ̀hún nira díẹ̀ o. ẹ̀yin bàbá hmm. tó bá ṣe pé kó ti rí nù ẹ dákun torí Ọlọ́run yín bá a gbé. ọwọ́ bá mi kò sí ní a bàbá ọ̀gbọ́n tó wá sí ìbọn pé ọwọ́ alẹ́ là á gbé ní déédéé orí ni kò mọ́ ni ah. nígbà tí ọ̀bẹ ìdíkó dúró bòra tán a ti pèsè gbogbo ètùtù yìí kalẹ̀ tán ojú bá sì ti mọ kásìkò ìyókù. ṣe iṣẹ́ wá rí bàbá alẹ́ tẹ́ ẹ pé òun ṣe mọ̀ pé abẹ́ ìyá mi náà ni wọ́n ti rọra yọ jáde ń sá wà gbogbo ọ̀nà ìwà ìwà báyìí ṣe bí ìsáyè. kò sí kú ń bẹ kò sọ̀rọ̀ kú ń bẹ bẹ́ẹ̀ ni ọ̀pá ọ lára ọ̀dá ogún lẹ̀bọ̀ ọba gbẹ́bọ̀ òun tán àmọ́ bó bá ti lè sì tutù yìí gbogbo ohun tí ẹ ṣe pátá ló bá kú náà àlàáfíà bá dé. ọba ìbàṣẹ. ọba ìbàṣẹ. ṣe o ọ̀dà àtẹ̀tì òkè aládà kan ṣe o ṣe o àtẹ̀tì òkè àtẹ̀tì òkè. bá wá ti gbé kalẹ̀ mẹ́ kó o wá tọrọ tó o bá fẹ́ gbogbo tó o fẹ́. dé bá mọ́ o kó padà lù wọn láyọ̀ àtàlàáfíà. ọ̀yà àìwẹ́ màmá bólúkẹ́ ẹ tí ní bólúkẹ́ ni níbo ló wá tún lè gbà lọ báyìí ní ìsìn torí ọlá àbẹ ẹ wá tiẹ̀ wọ́n mọ̀ yìí ọmọ akóni sí yọ́ọ́yọ́ ṣé kéésì ṣe wí kó ṣẹ̀. àní ní ìdájí ni. bó o lọkàn abẹ amọ ṣe lè balẹ̀ ńgbà tó ọmọ ṣerú èyí fún yàn láì lè láì nà. kò ní sún mi kò ní rẹ̀ mi ìyá bólúkẹ́ ẹ jẹ́ kí n lọ́dọ̀ mọ̀mọ́ tó rí àlòkè odò kí n lọ wò bóyá bẹ́ẹ̀ ló kúkú gọ sí tí n bá ti bá ń bẹ̀ èmi àti ẹ̀ náà lájọ déyìn ẹ jẹ́ kí n sáré lọ. ẹ ṣe mọ̀mọ́ tí náà mọ̀ ní sọ ẹ ṣe mi o. bẹ́ẹ̀ni èmi ti sọ fún yín bóyá àdìgbòlùkẹ́ bóyá wọ́n sì rẹ̀ rẹ́ lọ ni. níbo ni àṣẹ ìrànlá lọ látòun tí ò lè tí ì dé ilẹ̀ ló ti mọ́ tí gbogbo ojú ti tàgédéré ọlọ́mọ ìjọba mi ó sọnù ọmọ ìlú eléyìí ní ìdẹ́nu náà tún mo la mọ̀ tá à wọ́ mọ̀ sí báyìí abẹ́ ẹ̀wọ̀ àgbà dákun torí olóyè wọn náà tún wáá rè bá wọn náà sùkúù wọn kọ́mọ̀ sí wípé ó ń lọ sí ọ̀nà ó ti mú ó lọ pàdé èèyàn ní ibi ọ̀nà sùkúù wọn ni ọmọ kó òru òru ló ti sá jáde nínú ilé. ẹ wo mọ́mí ilé lọ́bi kankan mọ́ sẹ́ni gbogbo bàrádì ní báyìí kò jẹ́ tèmi bí mo ṣe wà ó ti sú mi. dákun máa wá máa ń wá wọ́n lọ́jà rẹ̀ ah! ṣé tèmi nìkan ni bí gbogbo wa ní ọjọ́ da ọlọ́mọjọba wa sọnù. Ọlọ́run ó hmm. jẹun sọ ìjà yóò sọ ní ọkọ tí ìyá àti bàbá mi ò sọ ó ti yọrọ yọrọ kúrò nígbà láti láti ń bọ lọ bà lọ wọ ọ rí okùn bàbá lónìí ìwọ ọmọ ọmọ rẹ ọmọ rẹ lọ ó lè pa mí èmi ọ̀pá yá àti bàbá mi ọ̀pá yá àti bàbá mi má pa mí. ọ̀fẹ́ sọ́ńdà jẹ́ ọ̀fẹ́. bẹ́ẹ̀ni ah. bẹ́ẹ̀ni. mọ́mí kí lẹ́ fi ṣe wọ́n nìsín. olùkẹ́ olùkẹ́ olùkẹ́ lọ́wọ́ ẹ́ èmi ọ̀kọ́ ń kọ. ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ rẹ ò ní oró ọmọ kìlá fọmọ fọmọ rẹ ò ní oró ọmọ ọmọ kìlá fọmọ fọmọ rẹ ò ní oró ọmọ ọmọ kìlá fọmọ rẹ ìyá rẹ̀ níbi ọ̀rọ̀ Everyone, I should go Àwọn ẹgbẹ́ yín tó bá dá àwọn ẹgbẹ́. me i dey hungry badly o ẹ jẹ́ ká make things snappy ká lọ wẹ̀ then ká lọ fún tutorial láàárọ̀ yìí. okay i dey go baff o. Kufa Joy. please get up o oh. make you go get us wetin you go chop because kupa alien dey watch ah kuma me kina iya nan haba dan kawo abinci da jiya ba abinci kuma yau ba abinci ba na so irin wannan abu dan la tashi mana dan la ẹfun wa ló ń jẹ ká tó sọ ìgbà tẹ́lẹ̀ kẹ́tì fọ sọ ẹnì kejì á dẹ̀ wọlé á lọ dáná fún wa. èèkàn <laughs> dé haúsá àti ibo dojú kọra wọn lórí oúnjẹ. Um, Oṣegun, thank you very much, Oṣegun. Ah, well, now, what's all right dáadáa. Ẹ pẹ̀lẹ́. Oṣegun. Kò ní rí ẹ̀yìn. Ẹ dákun o, ṣé àwọn ìyókù ní gbogbo wọn lẹ ní ẹ jáde àbí ní? Wọ́n ti jáde. Even gan mi, ìbá ní kí wọ́n gan wọlé bọ̀ mọ́ wọn pé inú ilé àti ìṣòro ló ṣe dáadáa mo ṣe lọ́ba kan jókòó síta náà wà wà ní studies ẹ̀ ṣàkàwé àwọn eh, exam tó lọ fẹ́ ṣe ṣọ́ṣà tún prepare fún ṣọ́ láti prepare dáadáa ó dà kí èèyàn ṣe lẹ́ẹ̀kan kó dà kí èèyàn ṣe lẹ́ẹ̀mejì yóò brilliant àwọn ọmọ mi ń kọ́ àtàwọn fọ́nmù mi ṣàlàfíà lọ́wọ́ àwọn ọmọ mi ṣáà sí wàhálà ṣáà kó wá kiri náà wálé everything báwo ni studies ẹ. mo gbìyànjú. ṣùṣàn kò ní mo wí ẹ̀rẹ́ láṣà. ìwé ló ń gbìyànjú ibi gíga o ẹ̀dá tó bá dẹ̀ ti ráhùn òbí kọ́ ohun tọ́hun lọ́nà ìwé ṣá kò fojú sí ìwé o tó mo trust ẹ̀ náà tó lọ brilliant so mo really gbìndé mo nígbàgbọ́ náà pé òun lójú táwọn bí ẹ. báwo ló ṣe prepare fún exam ẹ̀ tó mo fẹ́ ṣe I mean. Um, WAEC àbí NECO kí ló pẹ́. ẹ tí wọ́n fi GC àti E. all right GC. E. E. all right ẹ wọ́n ti best of all wọ́n ti best of all. àmín àmín. àbúrò ọlọ́run àbáàzẹ yóò lè tẹ̀lé pé kò ń try láti concentrate then àwọn areas of concentration kan wáyé ò sí wàá máa wà ló máa pass questions àbí ẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ yẹn. ṣé ẹ ti àárí asan ẹyẹ yìí kọ́ pàtẹ́wọ́ wò. sẹ́rí ìmọ̀ wù mí gan-an. kò sígbà kúgbà tẹ́ ẹ bá wọ̀ báyìí tí bá ti rí báyìí inú mi ọmọ dùn ni yóò dàbí pé kó ṣe pé èmi ni ó ti àtó àwọn obìnrin tí wọ́n bá wọ̀ tán wọ́n wà dúró re ẹ wọ́n dùn wọ́n kò sí problem tó bá ní ń rìn kiri fún un mo ní ètò pọ̀ tí mo lè rìn mi ò lè fún náà kí wọ́n máa wọ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, àwọn tops wa ẹ̀ àfọwọ́ kan dẹ̀ àwọn tó kún mọ́ tó kún àwọn ọ̀gá rẹ̀ bọ̀ mo ṣe ní jákẹ́ẹ̀tì ìdílé ìyá ọ̀dà kò ti jẹ́ mi kẹ́kọ̀ọ́ pa wàá wọ̀ lọ́wọ́ ó yà wọ̀ ṣe kúlẹ̀kúlẹ̀ rẹ̀ lọ́wọ́ ṣé wọn ti rí oṣù lẹ́sìn torí kó dúró lára tiẹ̀ náà ṣé wọ́n mọ̀ kó fẹ́ sọ ẹ bá wa lè lo ọ̀rọ̀ títẹ̀ wọn ẹ̀yìn ọ̀rọ̀ yẹn máa wà lóko àwọn àmì gbogbo ìgbà ìgbà mi wà lóko ṣé kó ti máa ń jẹun báyìí alábí pé mò ń wí yẹn ti bá sùn mi kì í lè sùn kò sí nǹkan tí mo ń ṣe báyìí tí mi kì í tí ọkàn mi kì í sí lára mo fẹ́ kó lọ tí mi bá nífẹ̀ẹ́ mi ò lè má dára mi láàmú. fẹ́ kọ́kọ́ reason pẹ̀lú one or two things tí mo ń tọ́ra sọ fún mi tí mi bá nífẹ̀ẹ́ kún ṣé kí n kàn bí fẹ́ ní aṣọ kí n gbé ẹ lọ sílé mi ilé ọlá kí wọ́n fowó tọ́jú ẹ tó bá ráwọn òbí rẹ̀ wàá mọ̀ pé ọmọ ọlọ́lá ni àti ìyẹn ló nífẹ̀ẹ́ gan-an Minha avó me pôs. Minha avó me pôs. Kò sí wàhálà ìgbàkígbà tó bá rù ú dènà. Kò sí problem. Mo kọ́ lòun àtúntò máa mú wa lọ́wọ́. Eh, so tó bá dẹ̀ jẹ́ pé bó ṣe ń rìn náà tó bá dẹ̀ fẹ́ kí n para mi sí ẹ lọ́rùn náà. Kẹ́lí kàwé kan rẹ̀ àtàtà mẹ́rin wà àtàtà mẹ́rin wà. ó dà tó bá ní kí n má para mi sí ẹ lọ́rùn ìyá mi ní para mi sí ẹ lọ́rùn ṣùgbọ́n ṣé wọn náà ṣe nǹkan tí mo ṣe. Hmm. kí ni sọ ilẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ti wà tóbi jù bá ti wọ̀. Nínú ìfún ẹ̀bùn tẹ̀. Ọ̀ ọkọ̀ pàtó díẹ̀ ìṣòro àwọn ọ̀wájú alfa àwọn ìwọ ló fún mi kó. ìwọ ló fún mi kó. ìwọ ló fún mi kó. ìwọ ló fún mi kó. ìwọ ló fún mi kó. ọyọ ti. Keep it Thank you mo rọ́ọ̀bù tó mo ti gba ẹ̀sán lórí ọ̀rọ̀ ìbò ìgbà díẹ̀. àbí kí mo fẹ́ fún kí ló dé tí náà kí ló dé ẹgbẹ́ òun para gbogbo afẹ́fẹ́ fún mi léṣe. ẹ̀rọ para tẹ fún mi lẹ́nu sí ẹ̀rọ gbogbo afẹ́fẹ́ fún mi. ẹ̀rọ para tẹ fún mi. ó ti

ah ẹ kú ṣe ṣe ọjà ẹ ọ dábàá yẹn ọ dábàá yẹn thank you god bless you. Papa Joy. <laughs> yeah, thank you. Yeah, yeah, yeah. So fine, fine. Okay. Eh? Okay, okay. <laughs> Ah, ọmọ yẹn dáa, ọmọ gidi ni. Ẹ yóò, come. ok ok ṣé black là ń lò bẹ́ẹ̀ ni àbí blue trouser là ń lò mi bọ́ blue là ń lò o lè lọ wíra black. ọmọ ẹsẹ̀ stubborn. ẹ ò ní ṣe bẹ́ẹ̀ máa ń jọ mi bọ́sọ̀kì bọ́sọ̀kì. àwọ̀ ẹ̀ síwájú. àwọ̀ ẹ̀ ọ̀yà run run faster idiot. kọ́lọ̀ jẹ́ kan gbọ́. ẹ ń bọ̀ wọ́wọ́ ẹ yóò kàn kàn kàn má gọ fún má sọ má ẹ ẹ má gọ má gọ mo ti rí ẹ mo rí ẹ mo rí ẹ mo rí ẹ ẹ rí la rí la yẹ àìsè wọnú tó gẹ wọnú tó gẹ wọnú tó gẹ wúkẹ wúkẹ wúkẹ wọ́n kọ́ wúkẹ wúkẹ yẹ wú wíbẹ̀ wíbẹ̀ wíbẹ̀ ó fi inú sẹ́yìn ni wíbẹ̀ ẹ yà lọ pé àwọn òbí ẹ wá lé lọ́gbọ̀n òbí yẹn wálé fún mi ní èsì kíákíá tó ti gbọ́. Ah! ọmọ oko. àìwọ ah! ah, àmórí ẹ mórí ẹ ò lè lọ ọmọ ọmọ wá ọmọ ọmọ ẹ mórí ẹ ìwọ kúkúrú yẹn ni wọ ìwọ ìwọ ìwọ kíláàsì wọ ẹ mórí ẹ má níbi fúláwà. àìsè fine kí lórúkọ ẹ. mo kú ọgbọ́n mo kú. what's your name? Not my name. My name. My name is Mufu. My name is Mufu Tao. My name is Mufu ah, Tao. Uh, not lame, lame, not lame, not lame. Name. Name Mufu Tao. Okay, okay, What you go to the Bible. Church wẹ̀ láàárọ̀ ẹ̀. Ah, Ohun wẹ̀ láàárọ̀ ẹ̀. Ilé olùwẹ̀. Ó tó báwo tó ju wẹ̀ káyìn. Jẹta. Ó tó jẹta. Ṣé òun fọnu? Màá ti máa ń bọ́ọ̀sì nínú mi, ọ̀rọ̀ máa ń jáde nínú ẹ̀. Ọ̀rọ̀ ń jáde lẹ́nu ẹ̀. Mm. Mo máa ti ń fọnu òjò ní wẹ̀ màálù ewúrẹ́ gbọ́dọ̀ rorin àbí bẹ́ẹ̀ kọ́ tó bá ti wẹ̀ wàhálà dé tó bá fọ́ wàhálà ni òkè àtọ ẹnu fífọ̀ àtiwẹ̀ ní sùkúl àwa wà wẹ̀ torí ẹgbẹ́ àwa wẹ̀ ní sùkúl ṣé mo ẹ ẹ ọ bàbá mi wá nǹkan iṣu ewé pín ẹ kò wá kó adiyanrin kò wá bá fi bó kó fi bó tó bá wá ti wá wẹ̀ tán bá mi lọ́fíìsì. ẹ̀ṣẹ̀ sódà sàn. nítorí èèyàn bí ọmọ yẹn náà ṣe é gbúdọ̀ àná ṣe yí ìjà ṣẹ́bọ̀n ẹ tó àbúkú tọmọ ọlọ́mọ ọmọ tiẹ̀ náà agbára ló pàdé tábà ní pé kákan ṣiṣẹ́ owó pé ìbò wà láǹgbà ká fọwọ́ rẹ àwọn ọmọ tiwa náà kọ gbogbo olùfẹ́ pé bí wọ́n ti ń ṣiṣẹ́ tí òfin tọ́lọ́run kún tọ́jẹ́ pé owó nìkan pé ọ̀gátà ọ̀gátà owó aláàrú wa pé ọmọ ẹ̀ náà mọ rí gbọ́ ni èdè ká ṣe bí iṣẹ́ àyíbẹ̀ kọ́ ṣé wọ́n náà pé àròrò ẹ jẹ́ ká rọrò. ẹ ṣe sà àfẹ́sùà Bí ọ̀gá wá sí ìdúró, kọ́ tẹ́ etí rẹ̀ báyìí, kọ́ máa gbọ́ sọ́gbọ́. Olúkẹ́. Kẹ̀kẹ́ ń kàwé. Wọlé ń kàwé. Kókó tó dáa bá. Ìyí wọ́n mo fẹ́ rí. Sorry. Nínú iléèwé wáyé. Nínú iléèwé wáyé. Ìwọ nìkan kọ̀ọ̀kan ọmọ tó dáa jù. Mo mú ọ. Mo mú ọ. mo ṣé bọ́ọ̀bá la ò kò tún láàyè mọ́ ni kí lọ́kọ̀ lẹ́nu kí n lè lọ ọ̀lẹ́ ń tẹ̀lé àpá afọ́jú ń tẹ̀lé fóònù aláìní làákà ìjọba tí ẹ bá ti ẹ̀ fi ebi ṣé bí irú ti akílò lò kò ní ayíradà ṣé ṣé bí ti ẹni. Thank you mẹ́mẹ́mẹ́ ojú rẹ̀ kékeré yẹn òkú wà wà. mẹ́mẹ́mẹ́ abẹ́ sọ sọ̀sọ̀ bẹ́ẹ̀ mọ́. ó tọ́ dákun ìtọ́ gbogbo ara mi ó ní ẹ̀fúrú ni kí ló dé látàárọ̀. òwò orí mi. ó ní ìrí aburú tí ìwà ipá yìí jẹun ẹ jẹun ọlọ́run ọba ń gbọ́ ẹ jẹun ẹ jẹun nítorí pé bàbá rẹ̀ lówó lọ ìwọ lówó kọ́ wá ṣùkú ní káyìí sí tẹ̀lé ibi òkò ní ajá.

ẹ̀yin wo ni ẹ mẹ́rin How are you? àbí ẹ how are you. supervisor. ẹ kàwé lábẹ́ igi ẹ class ń bẹ́lẹ̀ ẹ̀wọ̀ class ẹ̀kọ́ orí yóò pé o orí yóò pé orí tẹ orí ẹ ah. ò pé ó ti fọwọ́ èrè omi làárọ̀ omi lẹ́sìn omi làárọ̀ omi lẹ́rọ omi lẹ́rọ. omi. bàbá ọdẹ jíjà ẹyin jíjà bọ̀ bọ̀. ọ̀gá ọ̀gá yẹ polisi bàbá yẹ. ẹ bọ̀ kálẹ̀ ẹ bọ̀ kálẹ̀ ẹ bọ̀ kálẹ̀ ẹ bọ̀ bá wọ̀ mí rẹ̀ ẹ bọ̀ kálẹ̀. ẹyin ọ̀gá olùkẹ́ olùkẹ́. Ọ̀gá ọ̀gá ọ̀gá mọ̀ bọ̀ lọ́fíìsì ẹ̀ mọ̀ bọ̀ lọ́fíìsì ẹ̀ mọ̀ bọ̀ lọ́fíìsì ọ̀gá mọ̀ bọ̀ lọ́fíìsì ẹ̀ mọ̀ bọ̀ lọ́fíìsì. Mo wá lọ́kùnrin, ó ń já mi jẹ bí ajá, òyà fún ògbòdì ọ̀rẹ́ òyìnbó. Gbégbá o. Ṣé lórí? ìwọ lọ kó lè wà pẹ̀lú òsè. ọ̀dà òní kábọ́tà ìkọ́ǹdẹ̀ máa wò. ìpínlẹ̀. àwọn àgùnbánirọ̀ tí wọ́n kó wá ìlú wa àwọn àgùnbánirọ̀ tí wọ́n kó wá ìlú wa. kí ni ẹ lóde. wọ́n wà lóde. èmi. ẹ̀bẹ̀ wọ́n wà lóde. ìlú wà lóde ìdè lọ. kí ni ẹ lóde sẹ́ẹ̀. ilé òun wà. wọ́n wá dọ̀ kí ni. wọ́n wá dọ̀ mi. àbọ̀dún ẹ̀gbọ́n rẹ̀ ni ẹ wá. Ah, ọ̀dọ́ yóò wá wá bí mo ṣe yí wọn. èmi wọn ò gbọ́ pàǹkẹ́kẹ́ pọ̀ kí ni wọ́n pọ́n àwa sí lọ́dọ̀ mi rèé pé àwa rèé tí a bá ń fẹ́ wọ́n wá sọ. mo rà lọ́wọ́ wọn o wọ́n fẹsẹ̀ ìyàgbọ́ lẹ̀ káàkiri. ìwà tún mọ̀ ẹ̀lẹ́ o ti dáadáa ni ẹ̀lẹ́ sàn ní mo fò mú bí o sì kí ló dé o. Èdè ìlú èwo ni ẹ sọ? Wọ́n ní àwọn fẹ́ yí ní ẹ̀yìn náà. Ẹ̀yìn náà mo yìí kí ló dé? Wilbara ba charge. Eh? Wilbara ba charge. Wilbara ba Then I have to know. Then you buy lesson tomorrow. Hey, uh, madam, eh? uh, actually, because of what you said last time, that is why we are here. Bẹ́ẹ̀ bá pe ọmọ mi náà. Bá pe Adibọ́dúkẹ́. Adibọ́dúkẹ́. Ẹ ẹ ẹ kí ló dé? Folúkẹ́. Bọ́sìn wọ́n ní aṣọ pàǹ rí mi n ò sì gbọ́ gbogbo tí ń wí o sì mọ̀ pé gbé èbò. Because we don't want to see you in uh, Corpus Lodge again. That's the reason we are here. Because if anything happened to you. Hey! mom, Ẹ ti dùn áàrùn. Ẹ dùn ó me I ask you question. What do you come do here? Hey, wait! mommy. ha! hey, don't come. I don't say that I don't want Mọ́mí, olórí yín burú. Ọlẹ́ you sí èrè, ọlẹ́ ẹ̀ ti yá wèrè ó ní kò ní dáa fún yín nígbà tí ń sọ̀rọ̀ ẹ rí tó fọwọ́ síbí tó ṣe báyìí tó ṣe báyìí ó ní kẹ́kù ní ẹgbẹ́ kọ́sọ́ fún toko ó ní tẹ́ẹ̀ bá sọ́ra yín gidi gan pẹ̀lú gbogbo wèrè tẹ́ẹ̀ ṣe kí ó láwọn pa yín ni. wọ́n ní wọ́n ní pé tẹ́ẹ̀ ṣe wá ń jọ o wípé gbogbo tẹ́ẹ̀ wí àwọn fún yín torí bẹ́ẹ̀ wúrẹ́ bá fojú ẹ̀yìn ìfẹ́ pè fẹ́lẹ́ pè ní kò sí tí wọ́n ẹ wo. ọmọ tó lójú bí ojú kòkó olójú bí ojú ọ̀rọ̀ èwo ní jẹ́ mọ̀mọ́ kí ló dé. lẹ́yìn fún mi òyìnbó tún sọ̀rọ̀ kan sọ lẹ́nu. ọmọ dàrẹ́ ẹ̀ mọ̀ gbà ní gbogbo ará àdúgbò ọ̀rọ̀ kan sọ̀rọ̀ tún sọ lẹ́nu èmi lórí mi burú èmi ni ò ní dáa fún èmi là lélẹ̀ èmi là sílẹ̀ náà tẹ̀mí ọ̀dẹ́ ẹlẹ́mi ya wèrè èmi èmi ọ̀bá yín gà ẹ̀jókòó ẹ̀jókòó bá ń gbé kínní wá ẹ̀dókòó ẹ̀dókòó dẹ́wọ́ jókòó àwọn ọmọ dáadáa ẹ̀dókòó bá ẹ lẹ́ o o mọ̀ o. wí gbogbo gbogbo gbogbo. Wow. Okay.

ẹ má fi gbà mo ní ẹ gbà. Hey, for next time, You don't at my house, you ready? àti kọ̀ọ̀kan táìwò kọ àtàwọn yòókù o. dem dey for school dem never come dem dey for staff room o. ṣé bí a ti sọ fún ọ pé kọ́ ọjà àkànnà lẹ́yìn ètò jì èwo ni kọ́pá tó jí kọ́pá tó jí gbogbo gbà kí ló dé. Ah, ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù kí ah, mo ṣe nísìnyí uh-huh. ṣé ó ti burú nìsín bí mo ti béèrè tí mo rí yín mo béèrè àlàáfíà rẹ mo sì béèrè àwọn yòókù náà àbí sóò nìkan ṣé nígbà tí èsè tiẹ̀ nìkan mo béèrè. sori gbọ́ jẹ́ sọ fún ọ ní tí ò yí ọ ọ̀pọ̀ ọdún tó yí ọ lọ ọmọ ìwábì ọwọ́ á sì rúùlù ni ọdún kan ni ó sì lò tí èè padà síbi tó ti wá kí wàá ní àbúrò owó kókó mọ́ ọba yìí ọmọ ìjẹ́ ni. ìyá àkànná lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ mọ́ béèrè rẹ̀ lọ́wọ́ tèmi mọ́ pàápàá jùlọ wọ́n sì béèrè rẹ̀ lọ́wọ́ dáńlájú ọ̀rẹ́ mi mọ́. People, cowards again. jẹ́ ti gbọ́. gbọ́ kí ni kí la gbọ́ kí ni. ẹ gbọ́ ẹ gbọ́. ẹ̀yin ọgbọ́n ẹ wá. táwa bá yé á kú ìjà wẹ́ẹ̀mì jẹ́ tó. ẹ wá ẹ ní kírun kí ni ẹ ní kírun. aláàkìtì wọn alẹ́ sọ́wọ́ fẹ́ kírun. أشهد أن محمد رسول الله حي على الصلاة wọ́n ní kò ní tọ́lára wùlù kọ́ máa kú bí kan bó ṣe kọ́ máa ṣe gẹ́gẹ́ bó ṣe kọ́ máa rẹ́rìn àṣàṣàmọ̀sí tó ń bọ̀. ọ̀ Folúkẹ́ Folúkẹ́ ọ̀ ọmọ ẹ̀ tó kírun lẹ́sírẹ́sì kó ikú lọ́mọ ẹlẹ́sìn ìbàjẹ́ lọ́sọ̀ ẹgbẹ́ yìí ọ̀ ọmọ ẹ̀ kírun lẹ́sírẹ́sì kó ọmọ kúlókò náà kọ́ ń lé bóòlù àwọn òbí yóò fún ẹ ìfẹ́ ẹ̀. I don't sabi parent maybe go back. Make go jare go call him parent. Olúkẹ́ ó gbàdá wà látẹ̀kẹ́ tí mo ti wá yín kàkà bí gbogbo inú àbá ìgbà tí èmi délé bí mọ́ mi béèrè pé ẹ̀yìn yìí dà ìgbà tí ìmọ̀ bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yìí kì í lè dá wọn lò ẹ wá wá jókòó kábí òjò wà ń pa yín mọ́ bí láìsí pé wọ́n rí bí yín mọ́ bí. gbẹ̀ngà ọ̀rọ̀ mi gbanú òjò èmi náà ti délé tẹ́lẹ̀ mo ti délé.

Você que eu sempre me você. Eu você, vou você. Assim, eu não sei, vou com você. Você colega. Aí, até coisa. Ele falou assim, meu pai, já aconteceu. É uma baga. Filha!

àgbárí ní ìgbọ̀nà wọnú lé. lọ́dọ̀ tó mú wọlé. gan kọ́ lọ́dọ̀ yá mi kí lọ sáyà gan. kó fi ètí ẹ mọ kúkú sí ìwọ kí wọ́n tiẹ̀ kúkú fẹ́ kan bọ́ lọ. kí wọ́n kúkú fẹ́ kan bọ́ lọ kó ní kí wọ́n bọ́ lọ ilé. ẹjẹ àlọ ilé ẹjẹ àlọ ẹjẹ àlọ ẹjẹ àlọ ẹjẹ àlọ ẹjẹ àlọ ẹjẹ àlọ ẹjẹ àlọ ẹjẹ àlọ sọ sí nǹkan tí Fọlúkẹ́ pàfọ́ọ̀mù lọ́sọ̀ ẹ̀ ẹ̀rí ẹ̀ mú kó wèrè gidi bàbá wèrè gidi náà ló ń gba ẹ̀ lẹ́nu. Táíwò Táíwò mo fẹ́ kí understand àwọn ọkùnrin perspective tí wọ́n fi ń wo ọ̀rọ̀ yẹn nìyẹn mo ṣe pé ọmọdé ìyá wèrè bó ṣe ń sọ̀rọ̀ yìí ó yá wèrè she's alright but. nítorí àwọn Yorùbá jẹ́ kó yé mi wípé um, nǹkan kan wà tá a máa ń pè ní ilẹ̀ tútù then ìgbóná náà wà then a tún wá ní akọ ògbóná you know ebi akọ ògbóná lásán ló ṣe gẹ́ ọ̀rẹ́ another pe yóò yá àgbèrè whatever ó kàn wá sásìkò gbà yẹn ni ti yẹ and that's one secondly eh, scientists don jẹ́ kó yé wa wípé every human being as an aware ẹ̀dá a gbọ́dọ̀. a gbọ́dọ̀ perform bí wèrè láàrin five seconds on the day wọ́n rí pẹ̀lú mi akọ máa zòrò ìlànà màrún láti gbàgbé lára kọ̀wé i ìnáwó lè ràn jù ó lè akọ gẹ̀ẹ́tì alẹ́ máa ọ̀nà owó mi àti akọ̀ṣọ́nà rẹ̀ ẹlòmí àkọ̀mọ̀dá sọ̀rọ̀ ẹlòmí àmọ̀dá rẹ̀rìn títí ẹ̀ nìyẹn ó lè pété gẹ́ẹ̀ yìí ó accumulate ó accumulate five seconds ẹ̀ ó ti pọ̀ kó tó yẹ kó ti ṣe kó wá ṣe wájú ẹ̀ nìkan lẹ́ẹ̀kan náà ó sì kó jẹ́ pé mo tó ṣe é nìyẹn náà mo fẹ́ jẹ́ kó yẹ wípé kọjá she's all right whatever lè say. ẹ sẹ́yìn ó mọ̀ nǹkan tó ń ṣe náà kí ni kàn ṣẹlẹ̀ ní time yẹn you know and ó jẹ́ kó yẹ wípé every scientist five five minutes lọ́la máa bí rún mẹ́ta so tiwa náà máa ṣẹlẹ̀ anytime okay so ó wà all right ó wà okay ní sọ́jú yẹn lọ. ọ̀rọ̀ mẹ́ta ló ń bàdàn ní ọ̀gá rẹ̀. kò yà wò ó ta nìyẹn. wíṣẹ́ nǹkan kò sí mu ẹ mọ tiri o tiri nǹkan kò sí eyín gọ́ọ̀nì kan sí ẹ máa tẹ̀lé àmì ẹ tẹ̀lé. káwọn ti pọ́n ti jókòó. ẹ tẹ̀lé. kí ló ń pa. èmi ń lọ nìyẹn. mo ń lọ síbo. èmi ń lọ ní. mo lọ ní bó ṣe rí mo sọ. ọ̀rẹ́ wa ọ̀rọ̀ Fọlúkẹ́ yìí máa tójú sùn o. kí ni ẹ tó rí gbọ́ o. Ah, ó rí níjó ní ni tó má dà tó fi ń lé tíṣà léwe wọn kiri ọlọ́run ló ní kó má bẹ̀. Ah! bí akọ agànnà láàpẹ ni ah! kí náà má bùjẹ má dédé bùjẹ lẹ́kọ̀ọ̀kan ni èmi ò tẹ́ra ọmọ tàtẹ̀ pé n tó mú o torí yóò máa bùjẹ lẹ́kọ̀ọ̀kan tó bá dé sí báyìí ojú òòràn po níbi ojú wèrè ṣé wèrè ni ká pè ní àbàsíwín. à ń bọ́ kúta ìbẹ̀lẹ̀ irú ká lè kọ́ ọmọ náà báyìí. ó tojú sú mi. Ah! bó wàá àti báyìí ní ìsìn ọ̀rẹ́ wa á lọ bá ya rẹ̀ ní á lọ fún ya rẹ̀ mọ́ràn lálẹ́ ẹnu ọ̀sẹ̀ síta. tá a bá dáhùn ó dàbí ẹni pé èyí náà ọkọ sọ̀rọ̀ o. ẹ kò sí ìyọ̀nà ara bí amọ ló ta mí ṣáà máa wọ ọmọ rẹ̀ ẹ̀ràn kọ́ mọ̀ máa rí bá wọn. o ti yá. a bá sì sọ fún ya rẹ̀ òun náà mọ gbèsè tó wọn gbé. n kò sí ìyọnu. ìyá bí gbogbo àlàyé tó ṣe ló yé mi wọn ní tọmọdé bá tó lọkùn àlọkùn bá tó ládàá àdá fún ó ti kàwé ó yege ohun tẹ́gbẹ́ rẹ̀ ṣe lókùkù ní ọmọ ṣe báyìí àìwá àtẹ̀tún fún àyà yẹ ké sí káyà létí ẹ̀. tó yí o tó ọ̀lẹ́sẹ̀ bá ń fa ṣé ìwọ ni tuntun? ẹbí ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n tẹ̀lé ara wọn bí ọkọ ẹgbẹ́ náà káàtó ọ̀rọ̀ náà wẹ̀yìn ń bẹ̀ olùwọ́ ni ẹ tẹ́ kí àwọn sọ̀rọ̀ ìgbésí ayé mi ti di ẹni ọkùnrin mo ti kàwé tó di pé ó ti ẹ̀rọ mójútó ilé iṣẹ́ mi lókè òkun òun náà ṣe ń tẹ́gbẹ́ ṣe èyí ni pé kó o níyàwó kó tó lọ. a sọ fáwọn ìyàmúyàwó ẹ wá ẹ̀fọ́ mara yín káwá dájọ́ ìgbàtà bá ṣègbéyàwó àtúntàn tá à ń sọ lẹ́yìn ẹ̀ kí wọ́n lọ wá ń ṣojú báyìí sí ṣé kò dùn mọ́ ẹ lọ. mo ṣe tí dáadé sọ but I was thinking of èèyàn tí mo ti rí for a very long time láti kékeré ṣé èèyàn lèèyàn máa wá máa. èmi rí dáadáa ó dẹ̀ wá ọ̀rọ̀ àjọ. tó bá rí ìsìn ọmọ náà ti dùn túnjí bí abádókò náà làárọ̀ ẹ̀ ọba ti rí bá ìyàwó náà ló ti yí padà. òbí eh, ọmọ tí àjọ wà ní ẹ gbàgbé yẹn ẹ gbàgbé yẹn ọmọ wo ní ìtọ́ ọmọ oko dá àpárí sàbìsì ní láti wọn ti gbọ́ pẹ̀lẹ́ sọ. ìlú àfikún ní ti dá. àló ti gbọ́ ti gbà dàbí pé dáadé àti mọ́mí gan tiẹ̀ ti pa etí kún ẹtí kan lórí ilẹ̀ àti kan lóò ọ̀dà náà kárọ̀tù àṣù èmi lára àlè fẹ́ mọ̀ báyìí torí ọlọ́run káàárọ̀ mọ̀ pé mú nǹkan wá lásán kó wá di tíra. sẹ́mi ni wọ́n tún máa lọ sí wàhálà fúnra ara mi ni ọ̀rọ̀ ọmọ yìí mọ̀ sú mi o kúlẹ̀ Elédùmarè ọba wọnú rẹ o. kò sí nǹkan kan mi bẹ́ẹ̀ yìí lè rán mi ń sẹ́. ẹ̀ ń gbà wá ránṣẹ́ àdábò wa ni. tẹ́ tẹ́ ẹran mi mo fẹ́ jẹ. fún ta ni. fún yín. Ah, ah, tààrọ̀ ládàáda kí mo rán ọ. èmi ọ̀ràn kí oore má dà wá. ẹ rán mi. wọ́n sì jí sẹ́. Ah, ṣé kìí ṣe èdì. èdì. ẹ ẹ tó bá ṣe pé ń tẹ́ ẹ rí sínú déédéé nì kí ni. ọ̀sán ládàá. mo ní ń gbèjì sẹ́. mọ́mọ́ sàn ládàá. mo mo ní mo ní mo ní. kóòtù ọmọ mi yóò àdá sí mi èmi kọ́ o n ò ní kúkú ya o lọ́sàn-án gan láì ṣe pé mo sun gidi mo jẹ tẹ́kì kan ra fẹ̀gbẹ́ lélẹ̀ lódì wípé máa ń lálàkàlà à rọ. ìlànà sórí hmm? pákíntàn rẹ jẹ kúndì èwo ẹni tó wá lọ lánàá tẹ́tọ́ bá tún padà lọ lónìí tó wá lọ sọ burú jù. ọmọ dá lónìí ló kàn mọ tẹ̀lé wa nínú àbá yìí gọ́gọ́gọ́ bí adìẹ gólóbà ni kò sí ẹ̀wúlò kò nẹ́sẹ̀sì bò tí wò yìí. torí hmm, jẹ́ sọ̀rọ̀ ká ọmọ yìí ń tí a sọ fún pé kọ́ lọ bá lágídí sọ́run pé kọ́ padà fún alábọ̀rùn dèdè rìn. mọ̀ pé wọn náà tiẹ̀ ti rí bíi fálànà fálànà tó yẹ pé nǹkan kàn máa bẹ́ kọ́ máa bẹ́ lọ́rọ̀ ayé tẹ̀ sórí ìgbà tó ní lọ bọ́ ọmọ yóò rú kí náà mọ̀ tí mo bá bọ̀ lọ́mì. ṣèbó mi irú lọ́fẹ́ dà lónìí. ẹnu ẹ̀ sàn mo ti sọ fún ọ mo ní kú sílé is better than kú sóde caterpillar is calling you on the road. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi lórí burúkú bẹ̀rẹ̀. èbó èbó tó fọ bọ̀bọ̀ tí mo fi yàn lóye. ẹ tọ̀ ló kọ ẹ. lọ́la ní ẹ ní èmi rí ẹ̀yìn orí o. tani. àyà kọ́ba. àwọn náà yóò gbẹgẹ. àwọn náà yóò gbẹgẹ. àbí orí bẹ̀rẹ̀ rẹ̀ bàbá àbí yàgò mi. àyà kọ́ba kọ́ba àyà kọ́ba ọmọ ìgbà àwọn olórin ti kọ ni wọ́n ti kọ́ sẹ́kù. wọ́n ní ẹni ayé yẹ kó bá a sára ayọ̀lá bèbí. ẹdùn ọ ẹdùn ọ ẹwọ kóló ti jí kóló ti jí kóló ti jí gbòǹgbò. ẹni ayé yẹ kó bá a sára ayọ̀lá bèbí sẹ́ńtà ẹni ayé yẹ kó bá a sára. àwa ń bọ̀ sọ̀rọ̀ ò tí ẹ̀ gbọ́ kò lè gbọ́ ìgbà tí ó ti lọ kó bá kó pa ni mo ti mọ̀ pé sórí bí àbàtì alàpà ni ó lò. àbàtì alàpà. ó orí bó ṣe rí. mo sọ fún ọ pé ìjọ fẹ́ kú àbàtì alàpà ni. yóò tó pè máa ilé àti pè nú. àbàtì alàpà. kí ni kí ni tí ń ṣe wìrì kí ni tí ń ṣe. mo di ẹ̀ díẹ̀ jórí o àwọn eléyìí yàtọ̀ láàrin ìlú yìí lórí òpè o lórí òpè àwọn eléyìí yàtọ̀ láàrin ìlú yìí o. èmi àfẹ́ mà fún yé olórí burúkú. àgbà mi ọ ẹni mọ́mọ́ sádà. ẹ wá gbàdé ẹ̀rà níkàlẹ̀ o ládùúgbà ṣe pọ̀ tó lábúlé ẹ̀yin ẹ̀yin ọ̀dọ̀rọ̀ dé olóòórùn yìí tẹ́ ìwé kẹ́kọ̀ọ́ kan náà lásán àtẹ̀yìn náà tó tó nu léèsì ìgbọ́n náà kó ràn án lọ ni wípé because of this matter èmi ṣe wá láti Èkó òun ni ìyàwó ẹ̀gbọ́n mi mi ò gbọ́dọ̀ gbọ́ pé ọmọ ẹ̀ wà in certain uh, you know kí n mọ àwòrán ló mọ̀ ṣe wá àmì ilẹ̀ gọ́ọ̀ṣìà. ọ̀dà ẹ̀sìn hmm, ọ̀gbọ́ wọ́n ní ọ̀gá tó dá ìní rọmí inú èèyàn tí ò ní èèyàn lẹ́yìn ní kúkú yà ọ̀wà ní kúkú yà ifá ò ní jẹ́ ẹkú rèwerèwe ọ̀ràn tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ ẹ̀ ní bá wọn gbọ́ràn rẹ̀ ọ̀rùn ó rí bọ́rọ̀ bá rí báyìí ó ní bá a ti ṣe ọ̀gbọ́ yà fi ẹsẹ̀ fàtọ̀ ká lè bá a mọ ibi tá à ń lọ ṣùgbọ́n gbogbo àlátọ̀ ọ̀làhùn ẹ̀ta kan ò ní tójú àlárọ̀ hmm. ọmọ ò ní pa ọ́. Hmm. ẹlẹ́rìí ìpínrẹ̀ hmm. tó àtúndébà àti déhùn ọ̀rùn mi làbára àgbọn mìrègún àtòrí ẹni tí ò sí ẹ sí orí mi rèé o. Hmm. dúpẹ́ wàá lò gèrè ta. ifá tó dáa ló yọ sí ọ ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí mọ̀ káyà òkè ọ̀gbọ́ eh, bí ọ̀rọ̀ bá wá rí báyìí ó ní bá àti ṣe ọmọdébìnrin ọ̀hún ọba mú wa hmm, ẹjọ́ déyìn torí n tá a ṣe fún un á fọrí fún ni ọ̀gbọ́ tí a ní òòyì ò ti bí epo rìkì ẹsẹ̀ kọ́ ni inú ni òyì tí kò ní í wá gbogbo tí ń ṣe níhun ẹlẹ́dàá ẹni ni ẹja máa fi béèrè ká máa fọ̀rọ̀ ẹni lọ ó làjí fọ̀rọ̀ lọ. baba hmm? i beg your pardon hmm? ẹ forí fún ṣe ọṣẹ wo lẹ fẹ́ lò lux lẹ fẹ́ lò àbí premier àbí tura tọrọ mọ ebó bá jí láwùrọ̀ kò ṣe kó mú wẹrí. Hmm. ṣé kìnìún rẹ tó ti pa. èrò yé mi ni. ọmọ àbúrò láàárọ̀ embarrassment ni. Hmm, ọmọ pé tó o bá ti mú gbọ́ àwọn ọmọ báyìí lọ́wọ́. they are don't embarrass me. what i'm saying next is baba you have to use something supernatural and tradomedical. ìdèlú wo ni. Eh? òyìnbó ni mi sọ tí wọ́n láti lo àwọn nǹkan èròjà àwọn. ọgbọ́ yorùbá. Oh, ṣé bí ilẹ̀ ìdè wọn bí sí wọ́n dẹ́kun dèrè ni. òòjà bá a ọgbọ́n. Ah, àwọn ń fèdè ibẹ̀ rira nu ṣùgbọ́n bá ń kó wá rí ọgbọ́n. Ah, bàbá kí ló dé wọ́n ti dúró. màmá ògbẹ̀kẹ́ wẹ́lẹ̀ sí mo rí oríṣiríṣi abá yẹn ọmọ ni ọmọ ni folúkẹ́ ọmọ ni folúkẹ́ lẹ́yìn kulẹ̀ bákàbírù ẹ̀yìn kulẹ̀ ibẹ̀ léyà. irin kọ́ ọmọ rin ọmọ rin ọmọ rin kì í bí kìnbí kìnbí kìnbí fúnra rẹ ṣé kìí ṣe folúkẹ́ eléyìí kú ló bá kàbí ìlú bẹ́ẹ̀ ni folúkẹ́ ń yo ọ tún padà léke tó léke ah! níbẹ̀. bàbá ìgbàdì mẹ́jọ dárò wọn náà lóbi tẹ́sí ọmọ tí mo wá sọ̀rọ̀ rẹ̀ fún yín nìyí àdáni ẹni fi lé yẹ káàkiri ẹ̀ta kí ah, bàbá àbúrò ó wà ní èyí kùlé bàbá kabiru bẹ̀rẹ̀ èyí kùlé bàbá kabiru bàbá wọ́ọ̀tì bàbá kabiru bẹ̀ ló wà bàbá kabiru ó ti yẹ ẹgbà mí o. bàbá ìṣàánú wọn jọ. Enzo, Enzo, Enzo. Enzo. lọ́wọ́ Jesus Christ lọ́wọ́ ìṣàánú mi. ẹ̀sùn. yà níwájú ọ̀pọ̀ọ̀pọ̀ gbọ́ ẹ̀yìn ọ̀pọ̀ọ̀pọ̀ gbọ́ olùmúlọ́tún olùkẹ́ran lọ́sì àbífọ́ báyìí gbọ́ wọ́n Enzo, wọ́n nìkan ọ̀run wọ́n jẹ́ wọ́n lónìí ìwọ́n nìkan ìwọ́n nìkan ọ̀nà yìí yẹn lọ́wọ́ ọ̀nà òun rèé náà lẹ́yìn tèmi jẹ́ kí ló dé alẹ́ òní. okay all oh you are there. folúkẹ́ ó wà mẹ́ẹ̀. folúkẹ́ ó wà mẹ́ẹ̀. babaláwo baba ẹ gbà mí o. Hey, bring that contrast. Ah! Ah! Ah! Ah! Dákun èmi mo bí ọ. Èmi nìyá rẹ̀ èmi mo bí ọ. Bàbá kọ́ máa rọ̀ ọ́ pẹ̀sẹ̀ pẹ̀sẹ̀ ń tìgbé. bàbá bàbá ẹ ní láti wà kí a bò first grade ni wèrè o ah, grade one wèrè o ah, ọlọ́run ní já ọmọ tèmi ò ní já wèrè sẹ́gun èdè lélẹ́yìn lójú rẹ̀. ẹ sọmọ kí n sọmọ olùkọ́ ọkọ mi. Ah. Olúkan. àwọn ohun má bàrà jẹ́ má bàrà jẹ́ o. omi tẹ wọn sí lára yẹn ṣé ní alẹ́ ti gbé wá ni. àgbà kọ́ni burúkú báyìí tẹ wàá bá mú ọmọ olórí ibú àgbà àyà. sọ̀rọ̀ wọlé ọmọ mi hmm. ayé tó bí a ń bá ró. orí ewé ọ̀dán wọ́n máa sòdí dẹrọ̀ orí ìgbà wọ́n máa fi gbó bọ́ọ̀lù fi gborí ẹ̀ nínú àbọ̀ fi omi lè má wá ti ń wí ìyẹn kọ́ ọ wí tó ìgbà olúwo ìgbà olúgbọ̀nà. wọ́n á pé mo sáré garawu garawu mo rìn garawu garawu àdíyà fún Ọ̀rúnmìlà níjọ́ tí ń lọ rèé fọnà lé ikú. wọ́n ló kubi tó gbà jáde. ọ̀rọ̀ mìíràn tó bá yẹ pé bí ìṣe tèmi ni. oṣó ilé ẹ sọ fún ẹ ní mo ti lọ. àjẹ́ ilé ẹ sọ fún ẹ ní mo ti lọ. ẹnìkan ìbódò ológbò mògún. ọ̀rọ̀ mi dọ̀dúndún. ọmọ azòdédẹrọ kọ̀rọ̀ pẹ̀sẹ̀ kọ̀rọ̀ pẹ̀sẹ̀ kọ̀rọ̀ kówó kọ̀rọ̀ kówó kọ́rọ̀ wá ìfúbàálì ọ̀rọ̀ gbogbo tí ń ṣe ọ́nú ara kọ́ máa yọ jáde. máa gbó máa gbó máa o ṣeun ọ̀rọ̀ mẹ́la o ṣeun àṣẹ múlílẹ́gbọ̀n tẹ́wú àrìnká kò ń tọkùn ẹ̀ wò ó orí òkè. igbórere igbórere ìdálákẹdùn arọwé ìwé yẹn wò ẹkún lórí rísun wọgbó bókété bá sẹ ìmórí légbó ni ọ̀tá alé ní bá ń perí rẹ níbi ó di gbórere ọ̀tá òde ní ń perí rẹ níbi ó di gbórere ọkùnrin ní ń perí rẹ níbi ó di gbórere obìnrin ní ń perí rẹ níbi ó di gbórere ọ̀yá náà rò. bóò ni bóò ni sọ àmì tutù àmì tutù. wọ́n pèsè. bẹ́ẹ̀ ni ọ̀gá rẹ̀ bó ti yẹ kó rí nù ọ̀pọ̀pọ̀ sóòkù gbèrè èèyàn ìgbà lọ́wọ́ aláwà ó ti yẹ ó rí nù wò ó wà mọ̀ nsọ́nù olóyèsí kọ́ wa lọ rèé lo nǹkan rẹ̀ yòókù ṣùgbọ́n èyí tó wá ṣe pàtàkì ń bẹ òrí àgùntàn tó mú wá tá dì mọ́lẹ̀ láàbì parí iṣẹ́ rẹ̀ ọgbọ́n ọ̀yà ìṣó. bọ̀ mọ̀ wá. ṣé o. ìyá tó yí ṣé kò sọ fálájọ rẹ máa kó wáyé mi. sọ́mà ni èmi náà ṣì ń retí ẹ kó kú yẹn bí mi títí ayé rẹ kó kú yẹn obìnrin dé o. Àwọn ọmọ fẹ́ fọwọ́sowọ́ láwọn òṣìṣẹ́ mi nítorí ìlú. ṣé owó tí mo yá náà lẹ ti ń sáré béèrè. ó ní mo fẹ́ gbà ó nígbà ẹ̀ bàbá mi ẹ̀gbà lẹ́nu ọ̀ṣun fún àmì. ó ga kódà tí wọn bá yáwó lọ́wọ́ báńkì ọ̀hún lè tó yìí. mo fi lọ pé òun ní báńkì nù òun sì dàdúró ní báńkì ara mi. máa mú owó máa fowó wá sọ fún wọn tó kọ́ ọ́. ẹ màmá kò sí máa dá sí méjì kí ló sọ jẹ́. ta ni. ẹ ká sọ ẹ ká sàn o. àná mi rè ẹ ká sàn sàn. ẹ ká sàn ẹ ká sàn ẹ irọ́ ni o tẹ̀mí lálẹ́ pẹ̀lú báwo ni ah, ah. ó wà lọ́wọ́ mẹ́ta kí ló ń fi jẹ́ kíjà díẹ̀. ṣé dáadáa ni ìyá tó ní ọ̀pọ̀ mẹ́wàá máa ń wọ̀yàwó dájú tó ń bá tó wà láti bọ̀ ẹ̀. Túnjí o wọ́n pẹ́ kọ́mọ̀ tó yọjú sí wa. tó jí ọ̀rẹ́ tí mo rí o máa bọ̀ máa bọ̀ máa bọ̀ kí ló fún jẹ tó yìí. ẹyin bí ìlàjọ. èmi lọ́mọ́lá èmi lọ́mọ́lá. èmi lọ́mọ́lá. ó fi àlejò ńlá o. ìrẹ̀lẹ̀ àyẹ̀mí láti ìgbàlá orí mi yìí. Báwo ni? Ẹ pẹ̀lẹ́. Beautiful. Yòókè o Fúrúkẹ́ Fúrúkẹ́ Fúrúkẹ́ náà I miss you lọ́wọ́ Fúrúkẹ́ Fúrúkẹ́ báwo Fúrúkẹ́ náà lórí Fúrúkẹ́ náà kí ló dé bẹ́ẹ̀ service wa wọ́n suspect gẹ̀ẹ́ yẹn náà wọ́n ṣe ń dárúkọ gẹ̀ẹ́ yẹn gbèrè gẹ̀ẹ́ yẹn jẹ́ lówó dájú lọ ṣe service yẹn. ẹ̀ẹ́n kí ló wá ṣẹlẹ̀. ní táyì tí brother mi ní problem yìí ní gẹ̀ẹ́ ń tèkọ́ àsọdọ̀ bàbá mi àwọn sọ fún mi. ta ló wá sọ fún mi. o sọ fún mi ṣé mo sọ yín pé ó kàn ní temperature ní ṣé o sọ fún mi pé bó ṣe ń ṣe lélẹ̀ yìí. kí ló rí fọlùkẹ́ ṣe fún un gbà yẹn. náà fọlùkẹ́ ló hẹ̀pù ah, wọn. dàgbà mi ṣe jẹ́ ká gbọ́ mi lọ sọ speak to. inú nínú ni àgórí ní fọ kí láwọn ní kí ló wí èmi èso máa sìn ìfẹ́ tó bá ti lanú òkun kọjá báyìí ìwé la fi wéwèé tó bá fojú kan fójú kẹ́ ọlọ́ọ̀rẹ́ ọ̀wálẹ̀ àkọ́yájà ìwé ìwé ìwé àbí oníkó ní ká gbọ́mọ lọ sókè tàbí òwà àgbà ní fáìlì ìlú òwò wàhálà ìlà ó ní òkú ọ̀pọ̀ balẹ̀. ẹ mọ̀ lálejò mọ̀ ni. àlejò kí ni láti bóòlù. ilé olúfẹ́. ẹ káàsán. yóò dáa fún ọ ó ṣoríire. àṣẹ bàbá. dákun èmi ni bàbá túnjí ọmọ mi tó jú ìlú ẹ. táìwò. n ò mọ̀ o. ọ̀dà mo ló ti wo. mo ní wà mọ́ àbí kí ló dé la. ó lọ́wọ́ mọ́ ó ti tó wo èmi ni bàbá túnjí gbogbo ìwà tí ó bá ti yí lẹ́nikẹ́ni fúnikẹ́ni máa pariwo kó ṣojú o. bàbá kí wọ́n tèmi òye mi ṣẹṣẹ wà ń pè mí lájẹnú ni àbítẹ̀wé mi ẹ̀ ṣàjẹ́ o mi ẹ̀ ṣàjẹ́ ìyá mi ò sí ilé ìyá mi lóko kò sí ní tí ó ṣẹlẹ̀ dáadáa ìyá rẹ̀ ó dé. Ah. èmi ò lè gbàgbé bàbá wọn lọ. kí ni wọ́n ń sọ yìí. yóò dé ní ìsìn. sẹ́yìn ló wà sẹ́yìn wọn lórí àná. ìṣẹ̀lẹ̀ ní wọ̀n bí. wọ́n ní ọ̀gbádùn àti. ẹ ṣe wọ ọ̀rẹ́ mo dúpẹ́ o. ẹ ǹlẹ́ o. bàbá bí mo ṣe rí wọn nù o bí wọ́n ṣe gbé e dénú ọlá ewu orí ti bàbá rẹ̀ ni mo sì rò ìbá tí mú ọ wá ẹ̀yin náà mọ bí gbogbo rẹ̀ ṣe rí nígbà títí. àwo ó yẹ kẹ́ ẹ mọ̀ mí èmi ni bàbá ọmọ ẹ̀ ìyá rẹ̀ nìyí ẹ̀yin ni òbí arákùnrin. ṣé wàá rí gbogbo ìwọ bá fojú kan ọmọbìnrin mi olùkẹ́ ni máa kígbe borí dúdú borí pupa borí kúkú borí ìbọ̀sà olùkẹ́ náà gbogbo wọn. wàá ní eléyìí yé mi ìyá rẹ̀ yìí wá ń pẹ́ kí wọ́n gbé lọ ilé ìwòsàn pàdé ìṣẹ́nu nírun kò yé wọn <laughs> àádọ́dọ̀ folúkẹ́ ọ̀hún ba ẹni kékeré rẹ̀ òmùmí láì wá fọlúkẹ́ kan ẹ ṣeun fọlúkẹ́ dákun náà lọ́ọ́ rí ọba láàdì mọ́gbẹ́ni orí ìyá àti ẹ̀gbọ́n òsínlé ẹ ṣàánú mi bàbá. gbọ́ ṣé kìí ṣe arákùnrin rìn ni àbọ̀ náà kọ́ yìí. ọmọkùnrin tí wọ́n ti gbogbo àtọ́rí rẹ̀ ṣẹlẹ̀ sí mi náà nù. kò bó wọ́n ní bọ́rọ̀ bá rú ni lójú. àṣìbílẹ̀ léèrè ẹlẹ́rìí ìpín sì ní òun lọ́mọ̀ tó rí àtọ̀ sósì ọmọnú ọmọdé elédùà lọ́rán wa oníkó wa mójútó wa lé ayé ẹ ọ̀run mi làbára àgbọ̀n rẹ̀ gún ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sí ẹ̀ sí ọ̀gbọ́ bí mo tún débi mo ti dé lónìí o ìbá bàbá ìbá yèyé ìbòjú ìbòjú bọ̀nà akọni dídá ọwọ́ ìbà rẹ̀ apò ìtàlẹ̀ hàn ní ìbà rẹ̀ o ọba tí kọ́ni nífà ojú àlá ǹjẹ́ ìwọ náà mo rí bà lónìí o kí bàmí ọ̀sẹ̀ o kó rí bẹ́ẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ tọ̀ orí mi rèé o. Hmm. Ah, ọ̀gbọ́n mi àti wí wọn ló kún rúru bí ẹyọ kárìrì bí àlọ́ ọ̀dàpọ̀ sàlá ọ̀sẹ̀ rẹ̀ màgò tí ó gbogbo ẹyẹ sọ̀fẹ́ jẹ́ mọ́rẹ́kù lọ́jà wọn sanwó mọ́dẹ́wó olójòǹgò dúnmọ́ mi gbòòrò tìtìtì irú ní bẹ̀ lọ́bẹ̀ ti pọ́n gbogbo tí bẹ̀ lọ́bẹ̀ ti pọ́n ní í sí ire owó ire ọmọ ìjẹ́kọ́ ọmọ bá wa gbé. ọ̀sálùfógbè ògbèǹjó <laughs> ọ̀sá orí kọ ikọ̀ orí ọ̀sá orí kọ ikọ̀ ẹlẹ́yẹ ìmí ẹlẹ́yẹ ìmí nìkan lọ́lẹ́yẹ lápò ẹlẹ́yẹ ń kí o lè sọ. alàgbà ẹ sì ní arábìnrin yìí ló bí arákùnrin. ìyá méjì ẹbí ni bàbá mi. ó ní. ní. tó bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ ìyá wa ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe bí ọmọ yìí. mo bi bí wọ́n ṣe ń bímọ náà ni sà. irọ́ ọ̀gbọ́ tí a ní bẹ́ẹ̀gún bá dábẹ́ aṣọ apáhùndà bá díẹ̀ bá dórí àbá apáhùndà ànàmúntọ̀gà padà bó o ṣe bí ọmọ yìí ṣàlàyé ẹ̀ fún mi kí n bọ̀. sọ mo sọ ẹ nígbà kan rí ojú ọmọ pọ́n mi díẹ̀ ìgbà tí mo dẹ̀ ń wá ọmọ. iṣẹ́ òru àrò àgbà iṣẹ́ òru àrò àgbà iṣẹ́ òru àrò àgbà ó kí yín ìpàdé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo fi ẹgbẹ́ wa àwa máa ń tìyàn lẹ́yìn rẹ̀ ẹni àwa bá sì tì lẹ́yìn rẹ̀ àṣírí ẹ̀ ò ní tú ṣé kò yà yín lẹ́nu pé mo pè pàdé pàjáwìrì yìí nítorí àjọkẹ́ la ṣe pé ò bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìwà afẹ́ kí àjọkẹ́ gangan fẹnu ara rẹ̀ sọ̀rọ̀ torí lẹ́nu oníkàn báyìí láti gbọ́ kù. ìṣọ́ òru àwa àgbà olórí oṣó yóò mọ bí ṣe fún mi àṣẹ ọ̀rẹ́ mi mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣàánú ẹ̀ níṣòro ojú ọmọ ń pọn mo sì mọ̀ pé tí mo bá ti mu dénú ìṣòro dandan ni kó rọmọ gbà ẹ ṣàánú fún un. gbọ́ ọ̀rẹ́ ṣé àjọkẹ́ ti ṣàlàyé fún ọ. ó sọ fún mi ó ní ìṣòro là ń bọ̀. ṣóòrù náà ni àbí bẹ́ẹ̀ ni àbí ṣòòrù kà ń ṣe yìí ṣòòrù ni olórí ṣòòrù ni ṣòòrù ti ẹ̀kọ́ lọ́tún àbí kí ló wá fẹ́ ká ṣe fún ọ ọmọ ni mò wà ojú ọmọ ló pọ́n mi lọ ilẹ̀ ti wà ń di ẹ̀nà òwe ṣe díẹ̀. àjọkẹ́ o ní àárọ̀ rẹ̀ rẹ lọ́wọ́ tó o sì rò wípé gbogbo tó o bá fẹ́ yóò ṣe fún ọ. mo jẹ́rìí ọ̀rẹ́ mi a ti wà tipẹ́tipẹ́. o ní a ṣe fún un. bẹ́ẹ̀ ni. ẹ ìgbà tó ti ní ká ṣe a ṣe náà ni ó ti di ṣíṣe náà nù. fún àwa ń gbọ́ ni ìwọ yóò gbàtàjọ́ kẹ́tì lú ọwá yìí gbogbo tó torí ẹ̀wà ṣíṣe ni sọ wá rí ẹ̀yìn ẹ̀wà nǹkan ẹgbẹ́ ìsìn wa ọmọ ṣe. bẹ́ẹ̀ ni o. ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a bá ti lè ṣe fún ọ ọjọ́ kẹ́tìdẹ́ ní tọ́ọ̀nù ọ̀bọ̀ ẹ̀ gbogbo tó bá sì ti ní kó o ṣe fún pátá lọ́mọ ṣe. bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹgbẹ́ ìlẹ̀ rùsùn sí àsọjù tẹ́ ẹni kan ṣe é tí wọn ò bá ṣe é àwa ò fọwọ́ bà wọ́n o. olórí o kì í ṣe àjọkẹ́ nìkan ní òmò ọ̀bọ o gbogbo ẹgbẹ́ ní òmò ọ̀bọ o. àṣẹ agbára ẹgbẹ́ ṣọ́ọ̀rù àṣẹ lọ́ba tán ẹ̀yìn ẹgbẹ́ àdúgbò yìí. bẹ́ẹ̀ náà ló ń lò ó ẹ ayé o àbẹ́ òye. òpó abáfẹ̀yìntì kan ti múdi ẹ̀ lá ẹ̀yìn àní ó fẹ́ni lójú ata ló fi sẹ́nu ẹ̀wẹ́ ni àní ó wọlé dè ní ilẹ̀kùn ló sílẹ̀ ẹ̀dẹ́ ni ẹ̀wẹ́ ni tí mo gbé lé <laughs> àsápàyàn ni. àgbà ìṣòro ó ṣe ń tó tó báyìí. ó tó kọ̀tán ń bẹ̀ ńrọ́ kọ̀tán. ẹ jẹ́ ṣàlàyé fún bàbá tó o bá sọ̀rọ̀ máa fi kinní ìkúùkù sọ ní. <laughs> Ah, ah, àgbàlagbà yìí sọ̀rọ̀ bí èwe hmm, àgbàlagbà yìí sọ̀rọ̀ bí èwe. jẹ́ kí n ṣàlàyé eh, ìgbà tó dàgbà tán mo dẹ̀ takú wípé kó má lọ sí yunifásitì hmm. torí pé mi ò fẹ́ kó lọ pàdé ọmọbìnrin mi torí àdéhùn tó wà láàrin èmi àtọ̀rẹ́ mi. ṣé o mọ̀ pé látìgbà táwọn ọmọ yìí sí tó ti délé ayé ọlọ́run jẹ́ kí wọ́n dàgbà nínú ọ̀rọ̀ Kristi fẹ́ tọrọ kankan lọ́wọ́ rẹ o o dẹ̀ nígbàgbọ́ pé wà tó bá jẹ́ pé nǹkan tágbára mi ká ní máa ṣe ní tágbára ẹ̀ ká ní ọ̀rẹ́ mi o lè mú un mo fẹ́ kí àjọṣepọ̀ wa kó pẹ́ títí títí títí títí ká bọ̀ dàgbà ká wá bọ́ láwọn ọmọ wa lórí kò láìpẹ́.

ọlọ́run bá wa ṣọ́ ọlọ́run kó wà pẹ̀lú wa kí la wà fúra wa fún iṣẹ́ ọ̀rẹ́ mi ìṣojú inú mi dùn torí gbogbo èrò mi ní pípọ̀ ìlú mi gbà sí ilẹ̀ ṣùgbọ́n lọ́la kò tiẹ̀ wá gbà yìí àìfojú sọ́kọ̀ rẹ̀ àwa ti ká lára wa lá máa jẹ́ jẹun lágbára náà ó dàgbà ó dògbò ó máa tún kọ́ nílé wa lórí agbára ọ̀gbọ́n ọmọ tí yàn tí yàn jùlọ náà ṣe ìyàwó dúpẹ́ owó mi dùn inú inú mi dùn inú mi dùn sí i wà wà wò àmì Tunji di ńlá ni a. Mo jáde Tunji, ó mọ̀ tó dáa. Mọ̀ mi tẹ̀síwájú ọ̀sàlàyé yòókù. mo wà nílé lọ́jọ́ kan ló bá pè mí ó sọ pé òun ti rí ọmọbìnrin kan tóun nífẹ̀ẹ́ sí. ah Túnjí ọkọ mi. ọmọ mi ò. báwo ni o. adúpẹ́ máa. ṣẹlẹ̀ ń gbádùn ibi nǹkan fi ẹ́ sí oko tó wà. ẹ̀wọ̀n mú mi à ń máa lè jìbẹ̀ o. mú um, mi ẹgbẹ́ ẹ̀sìn kankan náà. mo meet girl kan lábúlé yẹn mọ́ mi tabari girl yìí she's so wonderful she's pretty tabari ẹ máa like ẹ gan ẹ máa like ẹ gan ni in fact ó máa really try for me gan gan mo máa wish kẹ́ meet girl yẹn ṣe bó mọ́ mi. ṣé ìyẹn ni wọ́n rán epo lọ ṣe ibi tó ti ń sáà ìwọ tó yẹ kó lọ kẹ́kọ̀ọ́ sí àbó mọ̀ pé youth service fún yín láti kó ẹ̀kọ́ ni kí wọ́n ní kó lọ máa kóbìnrin bẹ̀ mí ah, ṣé kò sí mo mọ ènìyàn ni má mọ ọmọbìnrin kankan wálé fún mi o obìnrin ni wọ́n ṣàkóso sókè àlàkọ́ tó fi ní kí bàbá máa jẹ kó kàwé bí nìyẹn. Alright, I'm sorry, mommy. I'm sorry. Ma, ma, dance to your tune, Chebo. Alright, mom. Bye, mom. dẹ̀ wò pé ká má rí oró gbọ́dọ̀ ṣẹlẹ̀ wá sọ pé màá dọ́gbọ́n sí ọgbọ́n tí mo wá dá sí nìyẹn. Hmm. Ah, mommy, but why all this? ọjọ́ mọ́ṣọ èbó ní ìgbò ọ̀sán jí òye ya rẹ̀ dáadáa. ọ̀tá ìtúsù. Hmm. bàbá ẹ bá ń bẹ́gi fún un. bí ọba wí bá a bá bẹ́gi fóun yóò tọ́ ẹ̀ ní rélé yìí mú. mo wá sọ nìkan àkọ́rẹ́ ẹ̀pá mi ń kú tí wọ́n jọ ń ṣe. ẹ nígbà tí mo rí i pé gbogbo bí mo ṣe ń ṣe kó mójú kúrò lára ọmọbìnrin yìí bẹ́ẹ̀ náà nìfẹ́ náà ń dé sí i mo dẹ̀ gbìyànjú láti pọ́ ọmọbìnrin kò ṣeé pa. ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ o ò sì fẹ́ wọ́n pa tiẹ̀. mo wá ní kí kí n kàn báwí ni mo kàn báwí ni. báwí. báwí lásán ni. àṣàbí ẹ mo gbé ní bàbá. Ah, ah, àgbàlagbà yìí sọ̀rọ̀ bí èwe àgbàlagbà yìí sọ̀rọ̀ bí èwe ẹ̀ ẹ̀ ntí òye kálukú ẹ̀rí gbogbo àwa ẹ̀dá pátá ojú òde lọ́lọ́run fún gbogbo ojú mọ́kànlù gbòǹgbò ojú tọ́lọ́run fún abọ́ sí alójú inú ni ayé ìbádá ìbárọ̀rùn àmọ́ gbogbo ẹ̀dá yòówù tí ń pa ọmọ bá gbogbo ẹ̀dá yòówù tí báyìí ń sọ ọ́ jáde pé n ó ẹni bá gbẹnu ẹ̀ dandan ni kó rí nǹkan ọ̀hún ṣe bọ́bá wá rí ṣe ìwọ̀nba là wá ṣe làlélẹ̀ lórí mọ́ ọ̀gbọ́ sọ wá rí àdéhùn tẹ̀ ń ṣe láàrin ara yín bí n bá bí n bá bímọ tán ọmọ mi ọ̀fẹ́ ra wọn àdéhùn tààrin ẹ̀yìn ẹ̀dánù èèyàn kan ò lè ṣàdéhùn kọ́ wá jọ tọlọ́run ọba láyé ọ̀rọ̀ kan ò jọra wọn ètò Olódùmarè ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀wá rí arákùnrin àti ọmọdébìnrin tí ń wò yìí àtòdí ọ̀run làwọn ti kọ tiẹ̀ wá sóde ayé. wọ́n ó ṣe tọkọtìyàwó. wọ́n á ní wọ́n ó ṣe tọkọtìyàwó. tèmíládé tèmíládé kọ́ tèmi ní fìlà ni. ìpanu ẹ mọ́ òjò bá ń rọ ìrìkan ìtàn sẹ̀ mọ́. nígbà tí wọ́n ń tòde ọ̀run bọ̀ wá kọ̀lé ayé wọ́n ti jọ yàn lọ́hùn pé tọkọtìyàwó làwọn ó ṣe. ọ̀wá rí ọkùnrin ọkọ arábìnrin ni arábìnrin ìyàwó tẹni ni ìwọ ọrẹ tó ṣàdéhùn tó ní kí ọrẹ rẹ àtọmọ tiẹ̀ kí wọn jọ fẹ́ra wọn Lọdọ tiẹ̀ ló ti rí báwọn kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Elédùmarè hmm. Elédùmarè ṣàgbà gbogbo wa wá yọ̀ǹda ọmọ yìí yóò náà lọ ibi tó kọ tiẹ̀ sí. Si níbi ìpín tiẹ̀ náà wọ̀ ọmọ bẹ ọmọ bí ó sokọ́ sí fìílẹ̀ jẹ́ ọba tiẹ̀ náà lọ. wọ́n dùn lórí àdéhùn àdéhùn máa mú yàn sí nàní torí pé àkọsẹ̀jáyé kálukú wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni n tá a ọ̀run ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ máa fèyí sàrékọ́gbọ́n gbogbo n pè láfẹ́sọ́nà látọ̀run ni a ti wá àfẹ́sọ́nà èsè ń tà délé ayé tá a wá pé ìyàwó mi rèé tàbẹ́ni mi rèé àdéhùn ìyún ń bẹ lọ́dọ̀ Elédùmarè. pọ́yàn lé lọ́wọ́ o elédùá nìkan lọ́mọ tẹ́nìkan o ẹ wá rí tá a fi tọ́jú ilé tí ó fi gbádùn. ẹ tọ́jú àkè ewúrẹ́ kan àkè àkè àkè ńlá kan ni ẹ tọ́jú ẹ garawo epo ńlá kan ẹ wàá tọ́jú ọgbọ̀n ọ̀kẹ́ ẹ fi lè. bàbá wa ṣètùtù ìtàn ẹ̀rí mọ̀débìnrin òun náà ni ó mú arákùnrin ni ó mú lọ ibi tá a mú lọ ní ọba lọ fọrí fún làlàáfíà bá dé ni a bá ń ṣègbésí ayé wọn lọ. yóò máa jẹ òwò máa fọ. ìwọ ìwọ mú arákùnrin máa mú lọ inú ilé. ẹ̀yin ẹ máa lọ nígbà tí ọbẹ̀ tó ọjọ́ rọ̀ ní ìsìn ó ti kàn yín là ẹ bá ti ṣètò gbogbo ìyókù kéré ọ̀dà ẹ wúlẹ̀.

o ti gbọ́ ọ̀yà. ibà àti wáyé ọjọ́ ibà àti wọ̀ oòrùn ibà o oṣó olé àgẹ́ ilé ibà jẹ́ o ẹjọ́ ojú mi ṣe o ẹ má jù ohun mi o àdáṣe ní ohun mọ ìgbà ohun mọ o wọ́n ní ènìyàn ní wẹ́rí ẹ̀dá tí fi dá. máa wí tẹ̀lé máa wí wèrè ọ̀dà ti fi gbọ́. tòtò kòròkòrò ní wẹ̀dí àdánù. kòròkòrò ní wẹ̀dí àdánù. bórí awo ọ̀bá sunwọ̀n awo ní torí awo ṣe. awo bá mi torí mi ṣe lónìí o. odò ọ̀sẹ́ mọ dá o. odò ọ̀sẹ́ mọ dá o. èmi Ọlábánjí mọ wẹnu omi mọ wẹ̀ sẹ́nu. Ọlábánjí Ọlátúnjí mo wẹnu omi mo wẹ̀ sẹ́nu. mọ wọnú omi mọ wẹ̀ sẹ́nu ọwọ́ ẹ̀sẹ̀ tiẹ̀ dànù lónìí ọwọ́ àṣẹ èrí dànù ọwọ́ òfò dànù dọdú dọdú dọdú dọdú dọdú lọ́wọ́ kù. ẹ̀yin o jíjúmọ́ ní kò sọ sí pé. Hmm. máa fọ́ gbó máa fọ́ gbó ọwọ́ òfò dànù ọwọ́ àṣẹ èrí dànù gbogbo ntí bá wá ń ṣe ọ́ ẹbọ máa lo orí ẹlẹ́bọ àṣàṣì ọmọ lo orí alásàṣì gbogbo ẹnikẹ́ni tí bá ń perí rẹ níbi ó dorí ọmọ rẹ̀ okùn àgbo dorí ìwo bẹ́ẹ̀ ni kò rí o ọ̀yà gbéra gbéra gbéra gbéra fọwọ́ mọ̀ ọ̀yà gbéra gbéra òkè. bọ́ọ̀lù bọ́ọ̀lù mọ́jà ta kékeré o. mọ́jà ta mọ́jà ọ wà là mọ́lẹ̀ pa lẹ́ẹ̀kan náà ọ̀gbọ́n bí o là mọ́lẹ̀ tó bá wá ti là mọ́lẹ̀ tán ìwọ tọ́jú tó bá ti là mọ́lẹ̀ tán ọ wà gbé ẹsẹ̀ òsì rẹ lé ọ̀dà kọjá ọ̀yà ìléyanu o ti gbọ́ ẹ̀ka rẹ̀ ọ là mọ́lẹ̀ ọ̀yà tẹ́ ọtí mọ́lẹ̀ ọ̀tà sí èrè mọ́lẹ̀ ọ̀tẹ̀kú mọ́lẹ̀ nu ẹ̀ẹ́n ó di gbére ó dìgbà ọ̀yà ilé oṣù ayé ẹ̀jẹ̀ ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ wọn eégún ilé ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ aláwùrọ̀ bo aláwùrọ̀ dò ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o ẹ̀ṣẹ̀ wọn. Ah. consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akian Abi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Drive TV àti gbogbo ẹ̀yin ti Sola wo Drive TV keep watching Drive